ohun tí olúkálùkù yín bá ṣe òun ló máa gbà wọ́n ní ọmọ tó bá ní kí ìyá òun máa sùn òun náà ò ní fojú kan ọ̀rọ̀ kó tó di pé àwọn management tèmi náà wà lára wọn kó tó di wípé wọ́n wá ṣe meeting míì lẹ́yìn mi tí wọ́n wá sọ wípé ní department mi pé kò wá òkè tó then wọ́n wá wò kíkà àwọn fáyà mi ní lẹ́vù bí tí mo dé ní kọ́ńpìnì yìí. Ah, kó tó di pé irú ẹ̀ ó ní mo ṣe pa òwe yẹn wípé ọmọ tó ní kí ìyá ọmọ sùn lóò ní fojú kan a ò ní jọ fojú kan ọ̀rọ̀ ni o kó tó wá di pé irú ẹ̀ mo mọ tí màá ṣe èmi fúnra mi mo mọ nǹkan tí màá ṣe kí irú ẹ̀ tó ṣẹlẹ̀ níbi tí èmi fúnra mi ti bá dé ní kọ́ńpìnì wá jẹ́ pé irú yín ẹ máa jẹ́ kó ṣe nǹkan tí mi ò rò kán lè ṣe fún mi àná. ẹyẹ wo lẹyẹ kọkọ ẹ mú ètò jẹ orúkọ yín bẹ ẹni wọn nà bí o gbọ́dọ̀ ṣe wò mí ẹ dé ọfíìsì yẹn tó di pẹ ṣe. bọ́lá lo wà lọ́wọ́ ti tèmi bí wa. èmi náà wọ àṣàwọn mo nkan to wa nbe. Check it to 200,000 naira lo wa nínú thank you so much sir thank you sir. Everybody, dear. Exactly. pẹ̀lú bẹ́yìn ṣe bàyí díẹ̀ yẹn lẹ́rù ṣe bá máa bà wọ́n ní dìpátímẹ́ǹtì kan tí wọ́n ò ti ṣe dáadáa tí èmi dẹ̀ ti jókòó táwa kan ti jókòó wípé tí wọn ò bá ti ṣe dáadáa láàrin èmi sí bí abí oṣù bíi méjì àwọn nǹkan tí a fẹ́ ṣe so mo rí di láti appreciate yín gan seriously torí ẹ̀yin lè ń jẹ́ kí wọ́n rí department gẹ́gẹ́ bíi pé tí ò bá sí mọ́ nínú company kò sí nǹkan kan èmi náà ń gbóríyìn fún o èmi náà ń wò ó èmi náà fún ní promotion o bọ́n èmi fún ara mi mọ̀ pé èrò mi tó jó lórí omi onílù ẹ̀ wà ilé náà sọ pé onílù ẹ̀ wà ah! irọ́ ló pa ìsàlẹ̀ odò ló wà. ọmọ ọ̀dọ̀ àgbà ló gbọ́yàn ìsàlẹ̀ odò ló wà so ẹ ṣe mo mo really appreciate yín gan ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín oh thank you very much sir ọ̀gá i really appreciate it kọ́kọ́ jẹ́ káyà gbogbo wa já ah thank you god will be with you god will provide for you kò sí nǹkan kan tó máa family yín ní orúkọ jésù ah ẹ we mí personally mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣe gan ah. no no no fìtẹ́nilẹ̀ ìwọ tó yẹ kó dúpẹ́ ọ̀nà our behalf kó wá ń dápẹ́ tiẹ̀ dùn. ẹni o náhun bọ́dì o tún náhun appreciation. <laughs> ẹ padà sí ọ́fíìsì ẹgbẹ́ padà bọ́ sí délé ìwọ dúró bọ́lá ìwọ náà tó. Ah! ọ̀gá nìyí sà ọ̀gá nìyí because a really miss yín gidigidi gan ni tó bá wo dáadáa kì í ṣe irú ẹ̀yin yìí ló yẹ kán dismiss kò ní company kẹ́ máa wò sà èmi èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti ń fi mú fílẹ̀ pé mo fẹ́ mọ ibi tí iná yẹn ti rú wá because ó dùn èmi pé ẹ̀yin náà ah, dismiss kò ní company bẹ́ẹ̀. Ah! dismissed èyí you. definitely àwa gan ò ní òkú níbẹ̀ now. náà nǹkan tó lè mú wọn láti dismiss yín ah bí ẹ ṣe lóyà tó sí wa ń bẹ̀ yẹn ah no no no no no no no. Hmm. wo ọ̀rẹ́ sáà. You need ní much láti sọ but nǹkan tèmi kàn máa sọ ni wípé kẹjọ kẹ take heart gẹ́gẹ́ bí nǹkan tẹ máa ń bá wa sọ nígbà yẹn ẹni iye ọkùnrin á máa ṣe bí ọkùnrin a man must always be a man. bí four months tẹ ti kúrò ní company yẹn sá bá ṣe lóyà sí yín nígbà yẹn. a lóyà díẹ̀. thank you so much ẹ ṣe gan mo rí ilé dúpẹ́ lọ́wọ́ yín. Ah, délé. yes sir o ṣe gan o gbogbo tó ń ṣe yìí lágbára Ọlọ́run wọn náà gbà o wà á ẹ o wà ẹ o o ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ. I'm very sorry sir. àwa ti fẹ́ máa kékeré ìfọ̀sà ẹ máa ti fẹ́ máa ẹ ṣe gan sir. ẹ ṣe gan sir. thank you sir. ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ẹni kí a béèrè ẹ̀yin ò fún wa àwa wọlé síwájú yín lónìí bàbá ẹ má ṣàlàyé wa gbàdúrà wa a àlàáfíà tí ẹ fún wa ní inú ilé yìí àwa wá ń tọrọ ìdẹ̀rùn ní inú ilé olú ẹ má ṣàlàyé fún wa gbogbo ibi tí bàtà ti ń ta wá lásẹ̀ ẹ bá wa bò òróró tura iṣẹ́ tó bọ́ lọ́wọ́ dáàdi wa olúwa ẹ bá wa dá padà ẹ bu òróró ìtura sí inú ilé yìí láláyọ̀ ká lè máa yìnyín lókè ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. praise the lord praise the lord praise the lord praise the living jesus. dọ́làpọ̀ ṣó wa ó kí n tiẹ̀ ẹ̀ tó bá wa ní sìn kí ni jíjẹ ẹ̀ torí èmi àti dọ́làpọ̀ àti jẹ rice díẹ̀ mo dẹ̀ bá yín fi ìtókò sílẹ̀ ṣé kí n lọ gbé wá. ọ̀rọ̀ oúnjẹ yẹn bí akẹ́tẹ̀ ìfilẹ̀ náà torí kí n tó tiẹ̀ fi kọ́kọ́ sẹ́nu bá máa tó bíi twelve one àbí kí n time something after nine jẹ́ kó tó bíi twelve one kí n tó jẹun. twelve one why. kó tó bíi twelve one mo fẹ́ gbà yí kọjá díẹ̀ ní gàrí. tíyàn bá tiẹ̀ fẹ́ gbàwé àgbáyé pọ̀ six six thirty àti ẹ̀ ṣe fi nǹkan kan díẹ̀ sẹ́nu one twelve ó ti pẹ́ jù wọ́n ti pẹ́ jù. náà nù mi ò fẹ́ fi nǹkan kan sẹ́nu mo fẹ́ kí gbogbo ẹ̀ yí ipò bẹ́ẹ̀ wo jẹ́ kó di one anything tó bá ní kitchen gbé sórí dining ẹ̀ fún mi so mi nílé máa disturb ẹ̀ tí n bá fẹ́ jẹun pé mo fẹ́ jí àbí bákan bákan. ẹ rice nínú ní ṣó wà òkè. wọ́n òkè kò sí wàhálà. dọ́là pọ̀ ṣé wàá máa lọ sùn tiẹ̀. good night there good night there. Oh. take it easy o take it easy ṣùtì gbọ́. kò mí ṣá. After ten. ìkúrú ọwọ́ àmín. àbí nǹkan tá à sọ yẹn so bí ọ̀rọ̀ gbé yẹn jẹ́ nìyẹn ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ bọ́ọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn ló máa ní sùúrù arákùnrin ah, ah bọ̀dá alákọ̀wé ẹ̀rọ̀sà ẹ káàárọ̀ sà ẹ̀rọ̀sà mo ṣáà máa ń gbádùn ibi ṣe máa ń rí yín lójoojúmọ́ bẹ́ẹ̀ máa ń dì ó máa ń dá mi lọ́rùn gidi gan ah, ẹ̀rọ̀ra ah, ẹ wò lágbára lọ́wọ́ lọ àwọn ọmọ tiwa náà wọ́n á jẹ́yàn lágbára lọ́wọ́ lọ lágbára lọ ẹ̀rọ̀ra ẹ dúró ẹ dúró ẹ ẹ dúró ẹ bá mi tẹ́wọ́ àdúrà ọlá bisimilahi ramoni wẹ̀yìn alihamdulilayi rọ̀bìlẹ̀ ramoni. ẹ wo sista ẹ gba gbogbo ìtókù ṣe ti gbọ́ ẹ bá mi gba ìtókù mo ti ń late fún mi ṣe ẹjọ́ ẹ gba ah. ìtókù ẹjọ́ ah, ẹjọ́ kò sí wàhálà ẹ ti ẹ̀rí béèyàn ti ẹ̀ ṣàdúrà fún yín tí yóò ṣàdúrà fún yín àdúrà tiẹ̀ ti mọ yín náà àdúrà ti mọ yàgò rí orí nǹkan. sista mi eh? sista mi láì nǹkan tẹ máa ń ṣe o nígbà tẹ ẹ ń pe bọ̀dá alákọ̀wé bọ̀dá alákọ̀wé ẹ má jẹ́ sọ fún pábùrin kan nídìí iṣẹ́ mo sọ fún wọn náà. Ah, ah, ṣé bó ṣe ń tò nìyẹn bó ṣe ń tò kọ́ nìyẹn wà á nísun yìí ò kì í bẹ́ ah, èmi tí mo kọ́ tí mò ń ṣe pé ìwà yẹn mò ń tò yìí wò ó wọn àfi di parí oṣù yàbọ̀ṣù tó ń bọ̀ má ti wọlé sí lára má wọrí má wọrí fọkàn balẹ̀ má wọrí fọkàn balẹ̀ má wọrí má ní o fọkàn balẹ̀. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. no two fifty ni mo bá yín sọ ọwọ́ one fifty. Emma binu hundred naira ni mo ní ẹjọ. mi gbọ́. hundred naira tí mo ní ní ẹjọ. hundred naira tẹ ní. gbọ̀gbà tí mo sọ fún yín pé two fifty ni màá gbà kí lẹ sọ. ẹ má bínú tí mi ò bá dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ ẹ ní gbé mi

mr jọ má tara mi ṣe lọ́hùn má tara mi ṣe jọ ẹ má bínú. GRA. GRA. Yeah. two hundred ni. two hundred ok ó yá jẹ́ ká máa lọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fún mi lówó kí a tó máa lọ. àkìlò mi mo ní kó gbé mi o fún ẹ lówó ká tó máa lọ o ti gbé mi náà. àní ẹ má bínú èmi nìkan tí mò ń sọ yé èmi ẹ má bínú ẹ fún mi lọ́wọ́ ká tó máa lọ. my friend tábà débi tá à ń lọ màá fún ẹ lóúnjẹ ká máa lọ. ẹ ẹ ẹ ẹ̀yin ò ga máa tara yín ṣe lọ́hùn. jẹ́ ká máa lọ <laughs> màá fún ẹ lówó. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. <laughs> Please, sir, what is going on? Going on bíi ti báwo? Mo rò pé ẹnìkan ti ń àtẹ̀ǹtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Mm, òótọ́ ni pé wọ́n àtẹ̀ǹtì wa, bó tí mo rí obìnrin náà, nípa latitude. Ó nọ́mà, ó nọ́mà ẹ̀rí sọ. Ṣùgbọ́n in this office, whatever she tells you, that's the final. Mm. Yes, ma'am. help you, please? Um, sorry. I would like to see your boss. Mm, which of the bosses? Mr. Richard or Mr. Emmanuel? Mr. Richard. Okay. Mr. Richard. Show him up, boy. Is he expecting you? Hmm? Is he expecting you? Show him up, Embo. Eh, Mama Kimumba. Mama Kimumba. Please sit. Okay. Sit. Oh, thank you. You're welcome. Thank you so much. Yeah. Oh. Sorry, hope there's no problem. At Mo kàn rí pé ó dà pé táì kan náà ni àjọ lóní, but tọ̀dọ̀ yín ní shine shine. Shine shine. Exactly, ó ń glitter bákọ̀bákọ̀ yàtọ̀ sí tọ̀dọ̀ mi pẹ́ sorry sorry eh, yes mi wa mo orúkọ ilé ìtẹ́lù bóyá òrìjìnà rẹ̀ mi sì tèmi. ó máa bẹ́ta kẹyẹwò. oh Peter Giant oh wa ok gan ẹ máa wọ expensive gan. èyí kò máa wọ expensive gan. thank you thank you okay. thank you sorry sister please ẹ jọ ṣe èèyàn free láti mú anything there tí wọ́n fẹ́ jẹ ìwò. Thank you. ọ̀dọ́ ni ayé ọ̀dọ́ ni ìlú ọ̀dọ́ ni ohun gbogbo bíbélì kan fi ẹsẹ̀ múlẹ̀ ó ní àwa ni iyọ̀ ayé kí ni wọ́n pè ní iyọ̀ nǹkan tó máa ń dùn báwo ni iyọ̀ ṣe rí tí iyọ̀ ò bá dùn mọ́ ṣe rí pé nǹkan ti dé nìyẹn ìdí nìyí tí àwa tí a jí ọ̀dọ́ a gbọ́dọ̀ lo life wa positively fún ọlọ́run tí a ò bá lò positively nǹkan ti dé nìyẹn ẹjọ́ kò síbi tí ọ̀dọ́ bá ti bẹ̀rẹ̀ sí lo life ẹ̀ negatively there is a problem kí ẹnìkan sáré bá lọ sí Luke orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n kíákíákíákíákíá iyọ̀ dára. iyọ̀ dára. ṣùgbọ́n bí ọba di òbú. òbú òbú òbí yìí òbú. bí ọba di òbú. yes. kí la ó fi mú dùn. you sit down. ọyá kàwé aṣọ síwájú. kò yẹ fún ilé. wọ́n ní kò yẹ fún ilé ọmọ ìyá Janet kò yẹ fún ilé. bẹ́ẹ̀ ni kò yẹ fún àtàn. kò yẹ fún àkìtàn bí kò ṣe pé. bí kò ṣe pé. kí a kó dànù. ká kó dànù. ẹni tí ó bá ní etí. ẹni tó bá létí. láti fi gbọ́ kí o gbọ́. kí o gbọ́ ẹ jókòó olúwa wà pẹ̀lú owó wa olúwa ò ní ká ṣe àṣedànù àní di òbu iyọ̀ ọba ò ní di òbu mi ò ní kọ́ wá òun ni olórin fi kọrin pé lómi òróró lómi fògo rẹ tílẹ̀ mo já olúwa lómi fògo rẹ lómi òróró lómi fògo rẹ tílẹ̀ mo já olúwa lómi. particular type of biscuits. tẹ láìkì bíbá ẹ bóyá kún kó sí wa. no mi ì jẹ́ ní ti láti gbà tí mo ti bí àwọn ní ìlú jẹ biscuit. àwọn ọmọ mi wọ́n jẹ biscuit bí wọ́n ṣe ń ní biscuit ni wọ́n mú sweet láìkì ń ṣe òun kékeré he is not a baby. ṣé ẹ̀yin kọ́lẹ̀ sọ pé ìwà Mr. Richard. ẹ ẹ mẹ́lẹ̀. ok ẹ jọ jẹ́ kí n wo lẹ́tà àti text message tó ń fún yín bí kẹ́ mú wá báyìí. lẹ́tà wọn ò fún mi ní lẹ́tà kankan tàbí text message kan wọn send ẹ̀ sórí fóònù mi o fábà fábà akàn jọ sọ̀rọ̀ fábà fábà fábà. ẹ dìde stand up. I just stepped out for some few minutes. Mo wọlé sí, wọ́n ti fẹ́ jẹ biscuit tán. Even sweet wọ́n ti jẹ́ dé large and then to top it all, wọ́n tún lítà gbogbo table pẹ̀lú biscuit wrapper. Who does that in an office? Excuse me, ó dàbẹ̀ ni pé mo mọ ojú ìrí o. Hmm, yes, ó dàbẹ̀ mi náà mọ fèsì rè. Bọ̀dẹ́n tó bá jẹ́ ẹ̀yìn ni kò jẹ́ kẹ́ lè ṣe gbogbo nǹkan tó náà ṣe yìí náà. Abẹ́yìn kọ́ ni máníjà um, ibi tí wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ ní Ṣòmọ̀rẹ́. Tó ń tọ́jú ẹlẹ́dẹ̀. Yes. Ìyẹn to tó ń ṣètọ́jú ẹlẹ́dẹ̀. Mm-hmm. Èmi máníjà wọn. No, èmi kọ́. Eh, kí ló wá ṣẹlẹ̀. owó bó ṣe lè ta gbogbo lẹ̀ náà wọ́n ti jẹ gbogbo biscuit tán i said he's looking for mr richard. should that be the case n um, tẹ̀ ṣe bá mr richard sọ̀rọ̀ láìpẹ́ yìí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé àwọn tó máa dé office i mean we soon get to the office so um, i think you should let him wait then. all Yeah. thank you so much mi mọ̀ pé irú yín wà lọ́fíìsì látẹ̀kan màá ti yọjú sí yín thank you. and please pack all those wrapper of your biscuits get a trash it thank you serious. Oh. tí ó bá jẹ́ pé ẹ̀mí ọlọ́run tó wà lára mi tí ó dẹ̀ lè fi mí sílẹ̀ èmi ò ní lè ṣerú ogun tó wà lólo yẹn. ẹ ẹ tẹ́lẹ̀ èmi ti ṣetán mo fẹ́ máa lọ èmi rò pé o wà nínú tọ́lẹ̀ tó lọ clean up ni ah, o ò lè ṣe tá a ti bẹ̀rẹ̀ nǹkan kan. Ah, ẹ ti ṣe kankan bíi ti báwo ah, irọ́ irọ́ mo ti ṣe tán mo ti fẹ́ máa lọ ọkọ mi gan-an tó jẹ́ rightful owner kìíní yìí kò ṣe tó yìn. ẹ má sọ yẹn ọlọ́run ni rightful owner gbogbo nǹkan o gbọ́ ọ̀dà nígbà tí o bá sọ yẹn ta ni rightful owner eléyìí. dadi ẹ̀yin ti gba náà. àwọn náà ti elevate èmi ti gba náà o ìwọ ti elevate ilé mo tẹ́tí máa gbára ó ti rẹ̀ mí. ǹjẹ́ ká ṣe ẹ̀kan sí i má ṣe é ah, mo ṣẹ̀ṣẹ̀ ṣàkíbò ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. jẹ́ kí n máa lọ títí jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa lọ. má ṣe yìí má ṣe yìí má ṣe yìí eh, eh. ní ṣòro má ṣe mo wèrè wá. Eh, jọ̀wọ́ mo wèrè wá fún wa gbà. so mo ti bá md sọ̀rọ̀ wọ́n dẹ̀ yẹ kó yé mi pé before the end of this month ó yẹ ká lè deliver. okay sir. yeah and um, you project file tí mo ní kó deliver sí ọ́fíìsì mi kan. Um, ó ti wà lọ́dọ̀ ọ̀gá. ọ̀gá ọ̀gá wo. ó ti wà lọ́dọ̀ ọ̀gá Mr. Richard. take it easy. wọ́n tẹ fún ọ̀tún gbogbo ṣé bọ̀gá sọ ó tiẹ̀ gbogbo yín sọ̀rọ̀ rárá gbogbo yín bọ̀gá sọ nínú ọ́fíìsì. lérí ẹ ní sùúrù fúra yín. ẹ má ní kí ní sùúrù jàre ah, ah, ẹ jẹ́ ká bá wí gbogbo yín sọ̀rọ̀ tóun àtọ̀gá bá ti fẹ́ ọ̀rọ̀ gan ṣé wọ́n mi gbogbo ọmọ abọ́gà sọ̀rọ̀ ẹni àbá yẹn kí ló ṣe ẹnu ọ̀gá kí ló ṣe ẹnu ẹ o ò ní respect mo bọ́yìn bọ́gà sọ̀rọ̀ what kind of thing is that tọ́gà bá tiẹ̀ níyàwó ni tó lè yàn ní ọ́fíìsì kò sí nǹkan tó wà bẹ̀ ayé ń ṣe irú ẹ̀. Mary sorry sir ẹ má bìnrin ẹ sáré sóyè kí ló ṣe ẹnu ẹ what kind of thing is that one o mo bọ́yìn sọ̀rọ̀ òun bọ́gà sọ̀rọ̀ ọ̀gá gbogbo ènìyàn lọ́gá ti fẹ́ tó kí ló wà bẹ̀ what's there. jọ má bínú kí ló kún ẹ náà. kí ni oníkọ́ mi ń bẹ̀ kí ni oníkọ́ mi ń bẹ̀ màá ní kò gà fi ẹlẹ̀ kó tún fẹ́yàn mi kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Mary òun kọ́ṣọ́ ènìyàn ni àbó òun fẹ́ di company síta hmm? ẹ̀yin mẹ́ta lè máa lọ. What is ẹ take it easy ẹ̀yin ni mo máa bẹ̀ ẹ má bínú ṣé ní gbogbo ọgbọ́n tẹ ti ń bá wọn lò látijọ́ òun ni kẹ máa bá wọn lò lọ má bínú sir. that's okay We can do. Sorry, in your èèyàn one year, ti wà nílé ayé yìí tó o bá ti mọ nǹkan tó ń ṣe ọmọ Ah ah ah kò ní to làkútẹ̀ tún ní dà fún. Ah, ah, ah, ṣé o tútù bẹ̀rẹ̀ kí là ń sọ kí ló ń sọ mò ń wíru òun ni nǹkan tá torí pé wọn náà mọ nǹkan tó kàn ló ṣe ń sọ̀rọ̀ báyìí torí pé àmọ́ nǹkan tó kàn òun ló jẹ́ káwọn olórí wa kọ́ máa rẹwà jẹ ìwọ náà wò ó ń sìn báyìí wo bí mo ṣe kúrú báyìí. a ò kúrú o ẹ ò kúrú. ìwọ máa kí tí wàá lọ fẹ́ èèyàn kúkúrú bíi ti tiẹ̀ àbí táyé ẹ̀ ti bàjẹ́ àbí tí mo tẹ́ wò pé future ẹ̀ kò lè dáa fún o sórí pé mo máa padà kábàámọ̀ tí bá fẹ́ ru èèyàn kúkúrú bíi ti tiẹ̀ báyìí. Ah! torí èmi ni mo mọ nǹkan tó kàn èmi ni mo mọ nǹkan tí mo fẹ́ èmi ni mo mọ nǹkan tí mo ń plan for future mo mọ nǹkan tí mo ń plan for ọjọ́ ayé mi èmi ni mo mọ nǹkan tí mo fẹ́ ọ̀nkú ẹjọ́ ẹ má bínú o sorry o ẹjọ́ sí àṣẹ lè bá mi dìde. ẹni ẹlẹ́ni. kí ló kàn ẹ̀ bẹ̀. sá ẹ mọ̀ sá ẹ mí pé ẹ fún anybody la appointment yes okay ẹ hold on sir ẹ hold on yes sir. That's wrong. Ibu, what's wọ́n ti Should be from another project. Hello? Um, uh, hold on, okay. Mm-hmm. Um, concern, sorry. Jọ man gíga got on bèrè Mr. Richard inko. Me, ò máa tiẹ̀ notice wọn kẹ́. I think he stepped out but báàgì wọn ṣì wà bear bẹ̀yẹn Okay. Uh, hello sir. Um, ẹ má wọrí sir. Uh, yes yes, sir. Yes sir. Um, bọ̀ èmi mọ̀ pé láti ìgbà tẹ́ ti ń jáde bọ̀ láti inú ilé mo ti rí i pé ẹ̀ga ẹ̀gùn ẹ̀ fún àyẹ̀ wà òkè irú yín báyìí lèmi lè fẹ́ torí mo mọ̀ pé tèmi àti ọba fẹ́ra báyìí ọmọ wa medium ó máa gà mí ò ní bí àwọn kúkú kù bíi ti tèmi kọ́ máa dàbí ìgò ìgò àwọn oògùn sírọ́ọ̀bù tó máa fọmọ kékeré yẹn wọn ò ní dàbẹ̀ ayé wọn kò dẹ̀ rí bí ayé ti tiẹ̀ ṣùgbọ́n pé mi ò tẹ̀ rò pé bí wọ́n ń Okay. ní sùn sà ẹ ní sùn sà ẹ sà ẹ ní sùn sà ẹ jẹ́ kí n. ok ok ok ẹ sùn sà ẹ ní sà. all right. ẹ dùn sà ẹ dùn sà. ok ok very well. ẹ ṣe ẹ lè sọ sà. oh Okay. very very good. all right. ẹ lè sọ sà ẹ lè kọ sà. ok i'm ok. ẹ sà i'm good i'm good. ẹ jẹ́ kí two bọ́tì ẹ. ok all right ẹ̀jẹ̀ sí ẹ̀kan sà mo rí ní ìdúpẹ́ gan lọ́wọ́ yín sà ẹ̀yin lè jẹ́ kí lédi yẹn embarrass mi gan. Mm, báwo ni kan mo ń try ní oh, ìmọ̀ ọ́fíìsì yín ni màá ti wá kanlẹ̀ kan ọ́fíìsì yín so màá lè bá yín sọ one or two things sà. ok yes sà oh. ayé ò ní mú wa sà yes sà kò ní bọ́ wá fún wa sà oh, wọn ní dismiss yín. Oh, yes, amen, sir. amen. Thank you. Um, you can read, right? Perfectly, sir. Oh. Ọ̀gá ni mí tẹ́lẹ̀, ọ̀gá ni mí níbi tí wọ́n ti dá mi dúró, káyé má mú wa ni. Oh sí ti yín sà ọ̀gágun please can you read this for me? yes. sorry i don't know this person wọn ni mo ti but me understand Only rí picture mi lókè ẹ lókè oh, message here. Very good. rí uh, pé whatsapp me ẹ ti send. Mm-hmm, àbí ẹ̀yin kọ́ lẹ̀ ń béèrè mr richard. A minimum. oh good. mr richard tẹ́yìn lẹ́ ń béèrè yẹn ló send message sí mi kóhun ò mọ̀ yín rí. mo mọ mo mọ mo mọ Mr. Richard mo mọ wọ́n okay can you describe Mr. Richard for me. ah mo dáràn. mo mọ Mr. Richard àbí Mr. Richard tí àbí Mr. Richard tó kúrú bẹ́ẹ̀ pupa. ẹ́ Mr. Richard kúrú pupa. ẹ sọ kúrú pupa ni. Mr. Richard kúrú wọ́n pupa ọ̀rọ̀ yín ti yé mi young man for your information young man you have to leave these premises right away. ọ̀gá ah, ẹ ah, má ṣe báyìí fún mi ẹ náà mo ti ní ìdí nǹkan tí mo. I said leave these premises right now. ẹ má bẹ̀rẹ̀ báàgì mi gan wà nínú ilé oh, ẹ jọ̀ọ́ torí ọgbọ́n. very good ẹ máa tẹ̀lé mi nísìnyí ẹ máa lọ gbé báàgì yẹn and you leave. ọ̀gá ẹ̀yin ọmọ yìí ń rojú ẹ̀pẹ́ ni help me please ọ̀gá ẹ ọ̀gá please ẹ jọ̀ọ́ náà. Thank you so much for your support. We really appreciate it. Eshe. You're welcome. Um, Koinsola. Yes, sir. Koinsola. Yes, sir. Koinsola. Yes, sir. Ensure that this man leaves this premises right away. Okay, sir. Tó bá dé kọ̀ tí ò make sure kò get our security men come get out of this place, okay? Okay, sir. So sorry, sorry, sir. Sorry, my. Sir, move, move rí sir. Yeah, sorry. Sorry for what exactly? I don't know any Mr. Richard, sorry. sorry. I don't get it. I mean, báwo lẹ ṣe mọ̀ kí Mr. Richard kan ṣiṣẹ́ lọ́fíìsì? Ẹ̀yin lẹ help me, o, torí nígbà tí mo débi mo ní mò ń béèrè ọ̀gá, ẹ̀dọ̀ sọ pé ṣé Mr. Emmanuel àti Mr. Richard ni mo ṣe mú kan nu méjèèjì, mo mú kan ni o, mo mú ni, I'm sorry. And <sighs> jọ̀ọ́ má bínú sí mo mo iṣẹ́ mo dẹ̀ ń dààmú fún iṣẹ́ kìlẹ̀ ṣe pé bí àmì ò ti ṣe ọ̀gá ni mo jẹ́ ní iṣẹ́ kan tẹ́lẹ̀ kì í wà látòde gbogbo ọ̀nà náà ni mo ń lò lórí àti bá ti ẹ̀rọ ọ̀gá wọn náà wọn máa lè try lock mi that is it i'm very sorry. but i mean you don't need all this ẹ eh, need gbogbo tricks yẹn now ẹ eh, need ẹ ẹ tall um, handsome looking man you don't need this ẹ eh, need ẹ na it's not necessary at all so sorry about that kì í ṣe pé mi ò mọ gbogbo àwọn nǹkan iná tí nǹkan bá ti sú èèyàn kò sún tó èèyàn lè ṣe gbogbo ilé tí mo wà níbi tí mo gé biscuit síbi kì í ṣe pé bí mo rìn dé àbí mo gọ̀ ebi ló ń pa mí ẹ jọ i'm sorry ah don't mind tẹ bá lè ṣe anything for me i appreciate it gan seriously. You know. I really wish to help you. I know, we appreciate it. Please. Please. Okay, Shelly, at the end of the month, let's say last Friday precisely, the last Friday of this month. End of the month náà ni. Ṣé lè wá? Mo lè Okay, no problem then. Thank you. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Sorry ma. I just sorry. I just mo lè rí owó mọ́tò? Owó mọ́tò. Ẹ kì í kàn fi gbé cab lẹ́ni tí n change. Sorry, mi ò <sighs> Wow. Thank you so much. Mo really appreciate it. Ejo, can I have your number, please? My number for what? I just wish to have your number. I'm not going I'm sorry, I can't give you my number. Oh, okay, I'm sorry about that. Mm-hmm. So sorry. Ejo, ṣé wà lórí Instagram? Instagram. Ejo, kí lẹ̀yin ṣe lórí Instagram now. Wow, you better not ti my gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri. Ejo, ah. má bínú. I see because o tún wá fún mi ní Instagram and doing sin má lè DM ní most especially má tiẹ̀ lè mú gbà tí padà wá ní mọ́tẹ̀ẹ̀dì yẹn gọ́gọ́ ẹ má bínú mi ò ní dìsọ́pù yẹn jọ mo kàn fẹ́ ní contact yẹn kan di olúwa tó hmm? di olúwa tó di di olú. di olúwa tó you mean d for dog or t-h-e. t-h-e. oh fantastic di olúwa tó ṣọ oh okay. It makes sense gan lovely name thank you so much my dear. Me, my dúpẹ́ way, yín ah the only way to show. ra sà ẹ hello. o ẹ ra kílẹ̀ àti ọ̀gá ń sọ nílé ẹ̀kọ́ mú rí ẹ̀yìn àtọ̀gá tẹ́ ń. tajọ ń sọ̀rọ̀ ń tàbí tá a fi wọlé lọ lẹ́ẹ̀kan tẹ́yìn fi dúró mẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbọ́ nǹkan tá à ń sọ gbà ẹ̀ wọ́n bá mi dápara ni o a lọ dápara nù lé ni. Ah, that's good ah, ah bọ̀dà ẹ dùn gan-an ọlọ́run mo dé láìka ọ̀rọ̀ táwọn sọ lẹ́ẹ̀kan yẹn. ọ̀rọ̀ country wa right. bẹ́ẹ̀ ni torí ọ̀rọ̀ ọlọ́pọlọ ni kó tó dúkìá bídèmí ó máa takùrọ̀ sí ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn. o lédi kúkúrú yẹn ló lédi mi bẹ́ẹ̀ ni kúkúrú yẹn kúkúrú yẹn. ẹ ṣe gan yes sir thank you ẹ ṣe tẹ́tí ẹ sọ wípé mo dùn gan bẹ́ẹ̀ ni ó mórí mi wú ó jẹ́ kí n ní hope. bẹ́ẹ̀ ó púpọ̀ ẹ sà ẹ sà ẹ jọ sà ẹ jọ ṣé mo rí one. Hmm, one. kí ló ń jẹ́ one. mo rí pé pé mo rí k k lẹ́yìn one k k k l m n tí mo mọ̀ nìyẹn o. Ah tí mo mí ni pé ṣé mo rí one k lọ́wọ́ yín. Ah! one thousand. ẹ one k one k jọ ẹ má pariwo ah! pé nǹkan lè fi wọ mọ́tò ní ẹjọ́. ẹ jọ torí tọ lọ́hùn ṣé òkè ogun mú ẹ́sà ìpẹ́ ẹja pẹ́ egun ah! torí kí nǹkan lè jábọ́ lára yín ni ẹ jọ tó ẹ bọ́ta ẹ bọ́ta ẹ kó sí bóyá ẹ kó sí jáde ẹ lè ẹ fi. so ayé yín ò ṣàpápá ayé yín ò ṣàpọ́pà so kò ṣe pé ayé ta sọ́sọ́ bíi tán fọ́ọ̀dù. àbúrò ayé mi léde mo mí nà ó. abúrú nǹkan bó ṣe gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ kó máa tọrọ one thousand èyí tọrọ one thousand one k one thousand. ṣe rí nǹkan báyìí ń sìn èmi àti yín la jọ ń sọ̀rọ̀ kó tó di pẹ́ ti jẹ́ káwọn gbọ́ nìyẹn kí ló kọ́ mi. nǹkan tí ò dá ẹ lẹ́jẹ́ ẹ lọ pariwo sáyé. ìwọ ọlọ́run ọba tó lọ́jọ́ èní lóòótọ́ mo fẹ́ ọkọ tó ga tó gùn ṣùgbọ́n bá mi pèsè èyí tó lówó pẹ̀lú ẹ̀ má jẹ́ kó ga lásán bíi tiwọn abó orí nǹkan. bí èmi. àì dírẹ́sì kan ló mí pẹ́ ní tinú ó ga ó rí wọn ó ga ó dáradá òṣì. Ah. I know. Food will soon be ready, okay? And give me some minutes. Ah. Shoo, shoo, shoo. Shoo, shoo, shoo. ó ní ṣéǹjì rè. ṣe máa ta búrẹ́dì fún mi tẹ́ẹ̀ ni. fi láìlọ́ọ̀nù sí mi. ẹ sọ pé ẹ fẹ́ láìlọ́ọ̀n a máa ta láìlọ́ọ̀n bí ni. mara láìlọ́ọ̀n tí máa fi gbé búrẹ́dì sí ni. a máa ta bí ni. ó dẹ̀ gba búrẹ́dì yẹn máa wọ̀ ẹ gba búrẹ́dì ẹ gba búrẹ́dì ìgbà yẹn. ó dẹ̀ ẹ jẹ́ kí n lọ mú wa. kí ni kọ́ńtì ń dà for god sake kí ni kọ́ńtì ń dà báyìí náà ní máa ṣe ara láìlọ́ọ̀n tí fi gbé búrẹ́dì sí ẹ̀yin ò ní ní láìlọ́ọ̀n tẹ́ fi ta búrẹ́dì tẹ́lẹ̀ ni. ó dùn mo ti bá fi láìlọ́ọ̀n nígbà tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ sí pé mo ṣẹ̀ máa ra láìlọ́ọ̀ ni tí bá ní kó wá fún mi lómi lọ́fẹ̀ẹ́ nǹkan. Ah, a máa ń tà ní sà. wọ́n ṣà ń pè yín nulẹ̀ hmm. ń pè yín ń bá yín lọ mo ṣe máa ra láìlọ́ọ̀ mi kí n tó di pé mo gbé búrẹ́dì sínú ẹ̀. ẹ fún mi lómi o bá ti délé kó o pè mí o kí n bá lè bá mọ́mí ẹ sọ̀rọ̀ pé o ti délé o mm, ṣó ti gbọ́ pè mí o. mọ́mí ẹ ṣe lọ́sìn ẹ̀rà kan bẹ̀ bọ́ o ẹ̀rà kan bẹ̀ bọ́ o. bó pẹ́ bóyá wàá kúkú lọ lé ọkọ ẹ bó bá dẹ̀ lọ lé ọkọ ẹ náà wàá kúkú ríṣẹ́. dádì Dọlápọ̀ rèé ẹ máa kújọ́ mẹ́ta sá báwo ni yes ma ah ah fírífírí la dẹ̀ ń rí yín ládùúgbò ní ìsìn. Ah, ilé mi rèé o tẹ bá fẹ́ rí mi anytime ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè rí mi ẹ̀yin lè fẹ́ rí mi o. kò rí bẹ́ẹ̀ o ọmọ mi nìyí ọ̀rẹ́ ẹ̀dẹ̀ nìyí eh. graduate làwọn méjèèjì. really bẹ́ẹ̀ ni. Ah, mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ máa ń rojú iná ni bọ̀ ọmọ dáadáa ni ọmọ dáadáa ni pẹ̀lẹ́ graduate ni wọ́n. bẹ́ẹ̀ ni sir education is the best okay ẹ keep it up so ti yẹ yín. Oh, eh, kí ló wá ṣẹlẹ̀ Hmm? iṣẹ́ ló ń wá sà. wọ́n wáṣẹ́. bẹ́ẹ̀ ni. ọ ẹ fẹ́ kí n wáṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ ni sà. oh that's good. Uh, kí ló kà mí kí ló read. bis admin ni sà. bis admin ìwọ́n kọ́. biology sà. ìwọ́n ṣe biology òun ṣe bis admin. ah biology bis admin nǹkan tẹ́yìn méjèèjì ká ò sí ní láì nǹkan tí tí mò ń ṣe ṣé o ti ẹ̀yin kò sí tó ṣe lọ́ọ̀nù yín ẹ ṣe lọ́ọ̀ máa ah, ló ṣe máa ṣẹlẹ̀ báyìí o bí o bọ̀bọ̀ kò sí wàhálà ṣá ká ní kankan wà nínú wọn tó ṣe lọ́ọ̀nsìn ni àbí human relation ẹ̀dẹ̀ ilé padà lọ ọdún méjì mẹ́rin mẹ́rin you know by the time tí wọ́n fi rò ẹ ti kà tọ́nà nìyẹn. tó bá ti wàá lọ jẹ́ pé geology lè ṣe ń sìn yẹn make sense gan àwọn tó study nǹkan tó wà lórí ilẹ̀ òye yín wọ́n máa ń wá wọn gan o àwọn tó study àwọn kan tó wà lórí ilẹ̀ ó máa ń easy gan lára àwọn line tèmi wà nìyẹn. but whichever way màá rán mọ́mì dọ́là pọ̀ sí mọ́mì ṣẹgbẹ́ fọkànbalẹ̀ ṣẹgbọ́ eh, ẹ wà òkè ẹ wà òkè ẹ má ti sún mọ́kùnrin o mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ò tí ì lè mọ́kùnrin mo tiẹ̀ mọ̀ ẹ́ náà ẹ má ṣó ti yé yín ẹ pẹ̀lú máa ń rán ìyàwó mi sí ok ma ẹ jọ ìfiwá sọ́kàn sá o ṣe ti rí nǹkan tó ti sọ yẹn gẹ́lẹ́ ọkàn mi balẹ̀ ṣó ti rí wọ́n tiẹ̀ ìròyìn ayọ̀ ló mú lọ ilé báyìí o ah olúwa ò ṣe o tó bá ti délé kó yá sọ fún mọ́mí ẹ o ẹ ti rí iṣẹ́. ẹ káàbọ̀ àwa ti mú àgbọ̀kan jẹ ni. tèmi jẹ tí wàá ń dààmúra búrẹ́dì pé bí a máa tẹ̀lé fi rí nǹkan kan jẹ. búrẹ́dì èmi ti wá nǹkan kan ṣe. Ah, mo tiẹ̀ ti rí nígbà tó ìṣekójú ń dùn mí mo tiẹ̀ ti rí pé ṣé ń wá nǹkan kan ṣe. <laughs> Ah, mo ti ń rì agbára ah, <laughs> mo wà ókè ọlọ́run ṣe o ah, orí ọlọ́run láyé wa kò ní dìbàjẹ́ o nígbà tí ń rówó tá ń ṣe one or two things nínú ilé kò tún ní dé o kò tún ní dé o ìbànújẹ́ ò ní dé bá wa o torí nǹkan le o nǹkan le díẹ̀ o nǹkan le díẹ̀ o. báwo wá níbi tó lọ. Bímpé kí ló ń ṣẹlẹ̀ Bímpé oh. kí ló dé kí ni kí ló ń ṣẹlẹ̀ mo ní báwo níbi tó o lọ ni. má má dáhùn ẹ lóhùn rádaràdà mà lọ ń bá káàkiri wọn máa sọ fún mi pé ó di ending mà ni. Ah, ending. bẹ́ẹ̀ni o. again. mo gbàdá alẹ́ ni mo mọ̀ kán fi ń gọ̀ mí síwájú ni wọ́n dọ́gbọ́n fi tàn mí ni. tó dára náà máa ṣe lágbára ọlọ́run. àmín àmín yọ. àpẹlẹ o take easy. ìjọba mi gbé oúnjẹ tèmi wá gbọgbọ ah. oúnjẹ ni mò ń jẹ o tún máa jẹ mí lẹ́yìn ilé mi tí ìfọwọ́ kan mo ṣe gbé síwájú náà ló ṣe ń mú lọ́wọ́ tíra yẹn. ẹ ṣé pọ̀ gbọ̀ngàn ló gbé síwájú tó sọ pé oúnjẹ tiẹ̀ ni o fẹ́ jẹ ni bá mi gbé dọ̀dọ̀ mi nà ó bá mi gbé àbí ká má tún lò fẹ́ mọ́nu ilé. Ah. ó ti rìn gan-an lẹ́ni nìyẹn o. seriously. o ti fẹ́ẹ̀ jẹ oúnjẹ ilé gan-an tán. ilé o tọdọ ẹni mò ń jẹ bá ń gẹ̀ tọ̀dọ̀ mi. wàá tún jẹ yẹn mọ́lẹ̀. ní orúkọ Jésù ah. bọ́ba ọba tó pọ̀ ní agbára olúwa fẹ́lọ́sọ olúwa máa bá wa lọ. àmín. ààbò tó nípa olúwa dàbò wa olúwa gbogbo tá à ń bẹ̀ fún olúwa ṣe fún wa a ní ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní ayé wa ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní ayé wa. gbogbo àwọn àlá eléyìí tá a ti lá. olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ igi wà lójú ọ̀nà mọ́tò sì ń bọ̀ hmm. igi sì kú lójú ọ̀nà hmm. láì mẹni tó gbé igi náà hmm. rò ní ìtumọ̀ wípé ọ̀nà ti là ọ̀nà wa là sí ire mọ́tò kúrò lójú ọ̀nà hmm. tí igi wà níbẹ̀ a sì mọ bí igi ṣe pòórá hmm. ní ìtó túmọ̀ sí wípé ọba tó pọ̀ nípa hmm. àti agbára fa igi ìdènà ayé wa kúrò mọ́tò sì lọ nípa ìdí èyí gbogbo tó jẹ́ ohun ìdènà nínú ayé wa Olúwa mú kúrò àmín gbogbo ohun ìdènà nínú ayé wa Olúwa mú kúrò Olúwa mú kúrò Olúwa mú kúrò Olúwa mú kúrò kí ìṣẹ́gun dé kí ayọ̀ sì wọnú ilé wa kí ayọ̀ wọnú ilé wa kí ayọ̀ wọnú ilé wa kí ire sì tẹ̀ wá lọ́wọ́ lọ́wọ́ lórúkọ jésù kristi aṣẹ́gun ni àgbàdúrà o mi àmì àmì ní orúkọ jésù òkè àlelúyá òkè àlelúyá òkè àlelúyá ẹ̀yin olúwa lógo àkó àdúrà o àkó àdúrà ìmọ̀tọ́ ò ní jọ lórí wa ìmọ̀ òkùnkùn kò ní jọ lórí wa o pẹ̀lẹ́dìẹ pẹ̀lẹ́dìẹ. dàrú. Bímpé. Bímpé now. Ah. Hmm? kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń sáré pariwo ó dàárọ̀ ó dàárọ̀ bíi pé nǹkan mi wà bẹ̀. ó dàárọ̀ mo ní ó dàárọ̀ ó ti rẹ̀ mí látàárọ̀. oh sorry dear sorry dear bí n pè ah. nà òun kí ló ṣẹlẹ̀. ọlákùnrin mm-hmm. what is wrong with you. how i don't understand mi ò mọ tó ń sọ náà ṣé ìwọ wà náà pé kí n pè é kí ló ń ṣe báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo wọ́n sọ pé ó rẹ̀ mí ó dẹ̀ ń fẹ́ máa wọ́ mi òun fà mí òun fà mí kó dáa kí ló báwo ló ṣe ń ṣe báyìí bí ẹni tí ò ní rònú náà ṣé báwọn yorùbá sọ wípé inú dúndùn ló móríyá kí ló ń dùnnú ẹ. inú dúndùn ló móríyá ẹ kí ni irú ògbéra dáadáa wo ló ń pa ṣé wọ́n sọ pé inú dídùn ló má bẹ yá ni abẹ́ wà lọ́tọ̀ orí wà lọ́tọ̀ ṣó ti yẹ ẹ ń sìn wọn ò sọ pé inú dídùn ló má bẹ yá kò yẹ ẹ sì ṣé nítorí mo wá wà nínú condition kan sìn òun ni kábẹ́ mi kú àbó ni kí n má lè báyàwó mi ṣe nǹkan tó bá wù mí onídùúdù oh. ló mórí yá. Ọlákúnlé kí ló sọ Ọlákúnlé kí ló ṣẹlẹ̀. mo ṣe mọ̀ wípé ò ní rònú ẹyọ. kí ló mí ìbà pé mi ò ní rònú torí Ọlọ́run lórí pé mo fẹ́. Ah, oh, eh, tó bá ti di lẹ́bùn yẹn náà ni. sọmọ ìyàwó mi kí ló kí ló ń ṣẹlẹ̀ kí ni ìsinsìnyí kò dẹ̀ yí ẹ mọ́ ṣáà ó ti bẹ̀rẹ̀ sí ní kálòlò. kò yé mi ni mi ò understand nǹkan tó ń ah, ṣe ni. ó dàjẹ́ kò yé ẹ sórí ẹni tí ó bá ń bẹ lọ́hùn kí gbogbo ìkọlù ẹ̀ kó padà ó máa ń fi tọkàntọkàn sí lọ́hùn ni kì í ṣe àsìkò ló máa ṣí obìnrin láṣọwọ́. ó máa ń fi tọkàntọkàn sí lọ́hùn ni hmm. kábẹ́ẹ̀dẹ́ ẹ̀kú pẹ̀lú ẹ̀ tí òfin ní ṣiṣẹ́ mọ́ àbí kí ló sọ what are you saying mi ò understand láàárín ìjẹta sí ni ṣé bí wọn ló yìn bẹ̀ mí ní ìjẹta tá a fi ṣe ń bì tó ń fa mi mọ́ra ẹ̀kan tó dẹ̀ fa mi báyìí náà ni mo tú ṣòkòtò mm. kí ló ṣẹlẹ̀ lálẹ́ yìí. ìtàrí ẹ sí nìyẹn jésù àgbàkóso ayé ẹ. ọlọ́run àgbàkóso ayé wọn mm. náà o bí n pé o ò hàn ọrùn bí n pé o ò hàn ọrùn bí n pé. ò lọ́mọ́ mi ò lọ́mọ́ àmú lọ́lé mi mo lọ́lé mi mo lọ́mọ́ mi ò lọ́mọ́. problem ta ni ní country wa yìí nítorí pé wọn ò fi right person sí position tí wọn wà. that eh? is it àpò ara wọn ló ń ṣiṣẹ́ fún wọn ò ready láti ṣe anything to fẹ́ favour society yìí. kúlá ah, wa ń lọ báyìí torí ọlọ́run hmm. ah, ó ga o. ẹ ń kú ẹ fi pariwo election government ni ẹ fún mi ló pípa mi kò dẹ̀ sí time mo lọ stand mi ẹ jọ̀ọ́ kò farabalẹ̀ èmi náà wá ṣe. ṣé bí bóyá ìwà vacancy mò ń wá kiri bóyá ìfẹ́ dání. vacancy tẹ́ bá rí ẹni fún mi lówó nìyà ẹni ah, pay bright. yes sir yes sir yes sir okay yes sir. ah sista ló ń pè mí rè. ẹ lọ́n tí mi màá ẹ ká sọ ma àlàáfíà ni mà àlàáfíà ni mà ẹ wo mi rò pé mo máa le ẹ wo mi ibi tí mo wà báyìí jìn àti pé màá kílẹ̀ mi. kí ló ṣe wà tàǹtí ẹ. wo má dá wọn lóhùn jàre wọn ń bá mi sọ̀rọ̀ sí olókè mi wá lọ ṣe dráìvà odindi èmi kí n lọ ṣe dráìvà. <laughs> ṣé mọ́tò lè ṣe pure water ló fẹ́ lọ́ọ́ máa wà ni. má dá wọn lóhùn ẹ mọ nǹkan tó ń sọ ni. Ah. o tiẹ̀ wá mọ̀ nǹkan tó wá fi bàjẹ́ mo ní tó end inú street yẹn nọ́mbà seventy nine àbí nǹkan ilé yẹn èwo ní ibẹ̀ lọ́ọ́ ti ní lọ́ọ́ ṣe dẹ́gbà. Ah, ṣé èèyàn ń gbé bẹ́ẹ̀ ni. Ah, èwo ni wọ́n tún ṣé tí èèyàn ò bá gbé bẹ́ẹ̀ wọ́n máa ní lọ́ọ́ ṣiṣẹ́ ń bẹ̀ driver. ẹ jọ ẹni ẹni blue blue. ok náà yẹn náà wà ok. blue blue. ó wà fẹ́ràn méjì àbí ẹ mo wo ẹ bá ń gbélé ìdání náà ẹ bá ń gbélé ìdání náà. kí ló ṣẹlẹ̀ bọ̀ dáadáa ọ̀nà. ìsẹ̀lí bẹ́ẹ̀ ìsẹ̀lí bẹ́ẹ̀. ẹ rà o ẹ rà o ẹ rà o ṣé èsì o. ẹ jọ gbọ́ pé wọ́n ní wọ́n ń wá gate sorry wọ́n ń wẹ́ni tó lè drive dáadáa ń bì ní. ṣé wọn kọ́ sọ lẹ́gbẹ̀ẹ́ ìbéèrè driver ni. Ah, ṣebí nọ́mbà seventy nine ni. wọ́n ní ìdírẹ́bà libẹ́ wọ́n ní ìdírẹ́bà libẹ́ wọ́n ní ìdírẹ́bà. ìbọn tó jáde jáde jáde jáde. Mr. Lawal Mr. Lawal. ma. It's ìtọ́kẹ̀ ẹ jẹ́ kó máa bọ̀. ẹ jẹ́ àbọ̀ ilé jáde. mo mo mo ní mo gbọ́ pé wọ́n náà wá ẹni tó lè tó lè drive fún bí ó dẹ̀ ó dẹ̀. kó ṣe lọ ni mi ò pa kó rẹ lọ ni o kó bá ah. gbìyànjú kankan mo gbọ́ ọ̀rọ̀ mo lókè ní mẹ́ra o máa nà lóòka ni o. ẹ ra. ẹ ra sir. yes ma. yes sir. yes ma. ẹ jọ ṣé kò sí nǹkan kan. kò kò sí wàhálà kankan mà èèyàn mi kan ló sọ fún mi pé ẹ̀ ń wá driver ìgbà tí mo dẹ̀ dẹnu gate náà mo confirm ẹ̀ lẹ́nu gate man ìyẹn Mr. Lawal àtẹ̀pẹ́ sí wọ́n ní bẹ́ẹ̀ ni. Mr. Lawal sọ pé àwa driver. bẹ́ẹ̀ ni. ok ṣáwọn náà ni èèyàn yín tó sọ fún yín pé àwa driver. <laughs> àwọn kọ́ àwọn kọ́ mà. ṣé hmm, bẹ́ẹ̀ ṣe múra yìí náà ni ẹ ṣe fẹ́ ṣe driver. no no mo lè bọ̀ mo lè mo lè. no no no no no ẹ ní suru, ẹ suru, sùúrù ẹ ní sùúrù mo lè bọ̀ ẹ ní láti strip ara yín at all. Hmm. well um, ó wà obvious pé ẹ ní ìdíṣẹ́ yìí desperately um, ẹ padà wá lọ́túnla. ma ẹ ẹ sọ pé kí n padà wá lọ́tùnla pé ẹ máa jẹ́ kí n drive yín mà. ṣe bẹ́ẹ̀ mi ni mo sọ fún yín pé kẹ́ padà wá lọ́tùn. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. ok tí n bá fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ mi ò ní fún yín ní assurance pẹ̀lú padà wá ní ọ̀túnla. thank you so much ma mo appreciate ẹ gan ma ẹ ṣe gan ma ẹ ṣe ma ẹ ṣe gan ma mo appreciate yín gan ma ẹ ṣe gan ma. kí lorúkọ yín. <laughs> Ọlákúnlé lorúkọ mi. Ọlákúnlé. lorúkọ mi. ok yes, all right then màá rí yín lọ́tùnla. kọjá. Ah, ah, ìwọ ọmọ yìí ẹ Akínọlá tí o mọ̀ pé nǹkan burúkú nìkan tó ṣe nínú ibẹ̀ yẹn ìwà burúkú gbà ló wù sí máa yẹn nulẹ̀ yẹn. mọ́mì ẹ gbọ́ máa nìyẹn wọn tẹ nìkan ti bọ́ yín bá ń sọ̀rọ̀ ẹ bọ́ yín bá mi sọ ṣé wọn mú kébi gẹ̀ọ́ ní mí ni. Ah, ẹ gbà mí ṣé skul tá a rún ẹ lọ tó ń gbé ní boarding ló ti sọ èdè gbogbo tó dìí ẹgbà mi torí Ọlọ́run. mọ́mì kí lẹ́yìn gan sọ yìí. Ah, ah, ah, no no no no no no no no no ọṣẹ máa bá mọ́mì ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ló máa gbà wá ni. ẹ má ṣe bàbá mi. ẹ má tiẹ̀ bínú mọ́mì lórí àwọn ọmọ tá à ń kó káàkiri irú tó sọ yẹn rude náà. kí ni tí what concerns you kẹ tó gùn gbọ̀nàgbọ̀nà bíi satellite. Eh? ẹni ẹlẹ́ni. èmi gùn bíi satellite. bẹ́ẹ̀ ni ó gùn bíi satellite kọ́ńtà gùn bíi òpó ìwọ ọmọ ìbẹ̀dá mi ejò torí olóyè má bínú ejò àbúrò yín ni ejò. ẹ ẹ madam ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa mójútó àwọn ọmọ yìí o ah, ẹ mójútó ọmọ yìí o sọ ti yẹ yín ah, ẹ mójútó ẹ ah, mójútó. ẹ gbà mí ẹ wọ́n wọ̀nyí. ṣílẹ̀kùn fún mi jọ. bàbá mi torí ọlọ́run torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ torí olóhùn fọlọ́hùn bẹ̀yẹ jọ ṣàánú hmm. ẹ jọ torí olóhùn. ẹni ò máa ah. mọba ló fọba ṣeré o. Ah, ẹ má ṣe pé. ẹni tí ò máa mọba fọba ṣeré o. Ah, ẹ ti ṣe pé ọ láyé mi. ẹni tí ò mọba máa fọba ṣeré o. àní ẹ má ṣe pé ẹ wò mí ẹ skisa ẹ wò mí sà mo wà òkè níwọ̀nba ti tèmi ẹ jọ ẹ name price yìí ẹ kò sọ nǹkan tẹ́ bá fẹ́ fún mi ẹ ṣàánú mi àbúrò mi ẹ wò ẹ ní sùúrù. kí ni name price mi. ìwọ náà ló máa pa mí o. sọ́dọ̀ bá mi pé bá bá gbé báàgì mi. Can you come to our office now? Oh, Mr. Ṣẹ́gun, jẹ́ kí mi tètè máa my Ṣòrí máa ṣe ìdọ́jà, mo tẹ̀sí gbọ́dọ̀ lọ gbé ọmọ mi ní school. You mo ti pẹ́ bíbá inú, jẹ́ máa lọ. O ò ní lórí ọkọ, ẹ ò ní lórí ọkọ àlẹ́ ìgbà. Ìgbà wo mo ti rí ẹgbẹ́ yẹn? School days ni mo ti rí ẹgbẹ́ yẹn o. Mo á jàjà rẹ̀ nísìnyí, wàá sọ mi kó fẹ́ máa lọ. No, no, no, that's impossible. How Um, máa tó so in fact i'm done here yeah oh yeah how nice i must commend you pé olóyà gan. thank you sir. and um, i'm really glad about that. thank you sir. To back keep ẹ up bẹ́ẹ̀ promotion here. i'll be grateful sir. there's no problem you can go. thank you very much sir. wo jọ̀ọ́ bá mi sọ fún wọn náà pé mi ì ọ́fíìsì o. We'll let anybody for now, okay? Okay. Ṣé will get it right, Yeah, sure, we get it right. Oh, cool. Mm. Okay, good. Congratulations. Thank you very much. Yes, sir. you may now take your leave. Thank you, sir. All right. <laughs> thank you very much. Thanks for your support. I really appreciate You're welcome. Bye-bye. Yeah, enjoy the rest of your day. Do have a nice day. Bye-bye. I go my party ń <laughs> bye bye. oh ṣe mo ń gẹ̀ tàbí oh ibi. ṣùgbọ́n kí possibility wà pẹ̀lú abẹ́rẹ́ iṣẹ́ next week. seriously inú mi á dùn tí bá lè bá mi ṣe inú mi á dùn gan torí mo ti gbọ́gbọ́n ti ń congratulate òun mo dẹ̀ mọ̀ pé kò ìṣòpọ̀ máa ní nǹkan tèmi ni so ẹ jọ ẹ bá mi ṣe gbogbo nǹkan tẹ bá lè ṣe mi á please. ẹ jẹ́ kí n tẹ ẹ̀kọ́ ọ̀gá kí n sọ fún wọn pé ẹ ti wà round. Ah, ẹ jọ ẹ bá mi ṣe bá mi ṣe ẹ ah, ah, ṣẹ́gun ṣẹ́gun so ó ṣe rántí weak point mi látọ̀dún yìí. àti ah, mi bá rántí weak point kí ni mo tún fẹ́ rántí nípa ẹ̀. ṣẹ́gun ṣẹ́gun gbé fún mi gbé fún mi. mi kò ní ìtìnà ọ̀hún má jẹ́ kí n bí. ṣẹ́gun gbé fún mi. yes yes yes yes. hello sir. Hey, eh, what is it? Um, the man we spoke about is here, sir. Ẹ eh, ṣó ti wà ní reception? N tell him kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní next week Monday. Okay, sir. All right, sir. Eh. Why? What? What are you trying to do? Now, Stop! Oga busy, but when can to resume next week? May Me understand. pé mo lè wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní next week. Wow! Congratulations. Thank you so much. Your love really do. Thank you. Thank you so much. How many so many bí mi ṣe dùn tó ọ̀dọ́? Ẹ wo, kò sí bó ṣe lè wò kán bísí tó. Mi máa dúró de wọn. Ah. Wọ́n máa jáde wá síta ń bì tí wọ́n bá rí mi ni. Ọ̀gá bísí gan wọ́n dẹ̀ máa so there is no point ẹ̀ You see me some other time. Ọlọ́run jẹ́ kí n bọ́dà jọ. Hmm will see you some other time. <sighs> ẹ má wọrí. ẹ ẹran tọjọ tí mo wà bí tí mo jẹ bisikíìtì sí sí sí mo ní mo dé ẹ má wọrí má dóde o. ẹ má wọrí ẹ má lọ just go home. really. yes. Ah, but mo ní láti dúpẹ́ lọ́wọ́ yín náà gan seriously ẹ ti really help me gan ah no mi ò mọ̀ pé ẹ lè dá sí mi tó yìí ó really wù mí lórí gan ẹ ṣé gan thank you so much thank you so much thank you i like you so much ẹ ẹ ṣáà yìí tèmi náà. Beautiful. You like Mabi? You like me as a person? I like you as a person. Thank you so much. Thank you so much. <laughs> Thank you. Are you married? Yes, I am married. Okay. Mo dey love your woman. gan. Seriously. Ká ní kí n love your woman. Ah, no, no, no. <laughs> But thank you so much. Mo really appreciate God. No, no, no, mo appreciate God. Thank you. Yeah. Thank you. Bye. Ah. Very funny man. Oh, I think I like him. Not bad. Okay. Good day, ma'am. Good day, sir. Àárọ̀ ọmọ wọn ìyá dẹ̀ ti ń pe fóònù nọ́mbà mọ́mí wọn ta ni kò lọ látàárọ̀ so àmọ́ bí ẹ ní nọ́mbà dáàdì wọn because àti kọ́lá tí wọ́n bí báyìí. mo ní Number wọn. ṣàlẹ́wà Sir. Are ò yá ni nọ́mbà married man tó ń gbé bi ló ń béèrè ṣé wọ́n ní ni. bẹ́ẹ̀ de mo ní nọ́mbà wọn sá. mo ní nọ́mbà man tó ń gbé bi báyìí. bọ́dà gíga onílé bọ́ngálò. Ah, kò sí nọ́mbà wọn lórí fóònù mi mọ́ ṣá. sorry o sista ẹ ẹ mọ anybody mọ wọn ládùúgbò tó lè ní nọ́mbà wọn. ẹ wọ àǹtí mi ẹ má máa dá lóhùn kan máa ń ṣe òun tiẹ̀ máa ní ẹ wọlé tẹ̀ ń wò yìí dáadáa àwọn nìkan ló ń dágbé bẹ́ẹ̀ so bá lẹ ṣe máa expect ká ní nọ́mbà wọn lọ́wọ́ so kò ní ó kàn ń sọ ìtòhùn yìí tó ń ràn ló ń kàn ń sọ tiẹ̀ kò sí mi ìmọ̀ nǹkan tẹ̀tẹ̀ wá fẹ́ ṣe ń sìn ah, kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nọ́mbà mọ́ mi látàrí òtítọ́ nọ́mbà yín àdé ní nọ́mbà yín dáadáa. ẹ ò ní tèmi bá wò ni ṣebí mo drop ẹ ní school yín lọ́jọ́ kan fún ìkan náà àwọn teachers yẹn ah, tó. àárí ah, rárá ká tó kúrò ní school àti wá nọ́mbà yẹn àárí àti pé mọ́mí ọ̀la àti pé mọ́mí ọ̀la ti àárọ̀ àárí ìtumọ̀ torí ẹ̀ làṣẹ wa àti wá nọ́mbà yẹn gan láti bàtà tó dé bíbá. Ah, ẹ ti wá nọ́mbà dọ́là pọ̀ sorry dear sorry dear please go sorry sorry. Okay, thank you, thank you, thank you so much. Yes, sir ti fún yín bá yín sá bí ọjọ́ mi torí àwa ló ti kọ́kọ́ bá ń bí báyìí lóye kí n ti fún wọn. ṣáléwá ṣé kò sí nǹkan mi di ọ̀rọ̀ ìṣá tí mo bá wọ̀ ẹ́ nígbà tí wà ní ewo túlù ni. ẹsẹ̀ ìmọ̀ kò ṣẹlẹ̀ bí a kẹ́ fún mi ní nọ́mbà yẹn in case any other thing bá ṣẹlẹ̀ àmàlẹ́ máa pè yín kò ní dàbí madam tàbí ń pè látẹ̀ kan. iye òun ṣe iye òun ṣe problem iye òun ṣe problem torí mi mọ́rí ìsìtẹ́ tiẹ̀ fi lè save nọ́mbà mi gangan nígbà tí mo ti drop ẹ̀ ní school lọ́jọ́ yẹn ó ti pẹ́ lóòótọ́ ọ̀bọ tó yẹ kẹ́ ti save ẹ̀ ńgbà yẹn náà láti bí ọdún bíi méjì tí mo wá sọ́dọ̀ iye ó yẹ kó wà bẹ́ẹ̀ Eh? ẹ All right. Sir. Well, anyway, thank you, thank you so much. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Sorry there. Sorry, have you eaten? Sorry, sorry no. Hey. Dolapote. I'm not drinking again. You don't want. I say what do you want now? Please take small sorry there sorry sorry mu díẹ̀ sí i mu díẹ̀ wo mu díẹ̀ sí mọ́mi ò sí lé o ah. sorry there sorry who's there. ẹ kúlé ah baby. báwo ló ń ṣe báyìí náà kí ló ń ṣẹlẹ̀ náà mo tún pe fóònù ẹ fóònù ẹ ò lọ o ti dá àjà mi náà kí ló ah. ṣẹlẹ̀. ó ti pè mí. mi ò ṣe ní pè ẹ́ o ti jẹ́ kẹ́rù máa bá everybody náà. inú báàgì ló wà á fóònù mi ti kú ni ọ̀dọ̀ àǹtí ni mo pẹ́ sí fóònù mi dẹ̀ ti kú má bínú díẹ̀ kó tẹ máa wo ọ̀rọ̀ inú ilé náà ni mo bá lọ wàhálà ni mo ti ń ṣe. ọlọ́run àjẹkọ̀dà ọlọ́run àjẹkọ̀dà ọmọ ẹ̀rẹ̀ àti skul ni wọ́n ti gbé wá sí tán sọ epo sick díẹ̀ táìmù tó yẹ kó lọ o lọ òun ló wà bẹ́ẹ̀ wọ́n wàhálà tèmi náà ṣe látàárọ̀ ni dọ́rọ̀pọ̀ pẹ̀lẹ́ kí ló ṣe é. how do you feel now? Eh? you are okay now? ṣùgbọ́n olùn ti wà okay. kí ló máa sọ tẹ́lẹ̀ ọmọ ìyá ẹ̀ ń ti wà okay. báwo wà báwo ni gbogbo ibi tó lọ lẹ́yìn tó bá jẹ́ ti ibi tí mo lọ yẹn o ohun tó lọ́ọ́ ń ṣe fún mi lẹ́ni o ìyẹn múnú mi dùn lọ́tọ̀. ilé ètò tiẹ̀ yà mí lẹ́nu dùn pé ọmọ kan ló kàn ṣàṣemáṣe sí mi láti inú mọ́tò màmá ẹ̀ ìyẹn bá dẹ̀ bọ́lẹ̀ ló bá fún mi ní fifty thousand naira. ọlọ́run fifty thousand naira. tó bẹ́ẹ̀ sọ sáì ibi tí mo dẹ̀ ti pọ̀ gangan òun ni ibi tí wọ́n sọ pé wọ́n ti wá driver mi kan pẹ́ni tó lè drive dáadáa tí mo lọ síbẹ̀ náà ibẹ̀ yẹn wà òkè in fact ibẹ̀ yẹn náà tiẹ̀ tún wú mi lórí pé tí iṣẹ́ bá bọ́ sí ibẹ̀ yẹn ó ṣeé ṣe kí ọlọ́run tibẹ̀ yẹn ṣe nǹkan fún èèyàn náà olóòtú iṣẹ́ kan tí mo sọ fún ẹ tí mo ní mo lọ síbẹ̀ ibi iṣẹ́ tí mo lọ tí wọ́n sọ eh, ẹgbẹ́ yẹn padà wá ní ending tí mo ní wúdà kan fi tì mí síwájú ni ẹ́ eh. eh? bí mo ṣe tún kúrò ń bẹ báyìí bọ́ ṣe pè mí ní ẹ̀rọ ní kí n máa bọ̀ ń bẹ̀. wọ́n ti tún pè é bẹ́ẹ̀. wọ́n ní tó bá di next week kí n máa para bọ̀. Ah! ọlọ́run o ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ah títóbi mà lọ́rọ̀ ọlọ́run ah ọlọ́run ṣeun ọlọ́run dúpẹ́ so listen options tẹ̀sí wá pọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí. bí ìbọn ìtumọ̀ fẹ́ mú báyìí. ah ọlọ́run ṣeun ok ìlú ló sọ pé mo máa sọ fún ẹ níbi tí o ní driving yẹn. Eh, wọ tẹ̀tí sọ̀rọ̀ woman yẹn kẹ́ padà wá lọ́tún láàrin so bẹ́ẹ̀ dẹ̀ ní tẹ̀ bó bí mo ṣe lè béèrè lọ́wọ́ ẹ̀ rárá. but the other one yẹn kọ́ tó ní kó wá next ìyẹn gan ló pè mí o ìyẹn gan ló pè mí o ah, tó ló ṣeé ṣe kí n tiẹ̀ tó máa wà mí bẹ́ẹ̀ náà ọlọ́run fifty thousand naira fifty eh? k. fifty thousand naira fifty thousand naira ah! lóko fún mi eh? lóko fún mi lóko fún mi ọlọ́run àdó mo ṣe àdìmọ̀ èkó lé mi lọ́wọ́ rè. o ṣe kó lé lọ ọlọ́run kọ̀ fún mi. o fẹ́ fi ìyọ́ bẹ̀ fún pápá. fifty k bọ́lá ò ṣe ṣiṣẹ́. a ti ẹ̀ lè ṣe bẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run pé <laughs> epo lèmi lọ́wọ́ ní fifty thousand àpé ọlọ́run kú iṣẹ́ fifty k. iṣẹ́ ìyọ́ sẹ́yìn iṣẹ́ ìyọ́ sẹ́yìn lójú ọmọ. ẹ ojú ọmọ ni mo ṣe ń fowó hàn ẹ̀mí nígbà eh, lójú ọmọ. ó wà lára eh, ẹ ah, ṣe ìjọba tó jọ ọmọ mi. sorry dear sorry dear sorry my boy sorry my boy o oh, ṣe gbé ogbélé ìdánikẹ́ kújọ mú lọ́hùn náà eh, ẹ pẹ̀lẹ́ ah, ẹ fi lè. ẹ bá wàrà nǹkan bọ̀ ni ẹbí ẹgbà nígbà tó ń sìkì ni mo ṣe rà á ah, gbígbóluwàgà ó dára ó dára ó bà gbéga gbéga gbéga ah, ọlọ́run tóbi. wọ́n ní pékin bèrè pékin ló fẹ́ jẹ́ kí n lè bá yín ṣe. Hmm. ṣé ní ọbẹ̀ ilá. Sa. i mean okra ẹ eh, ní okra ilá ilá ànílá bóyá rice tí mo lè tètè bá yín sè. rice ó jẹ́ kí n jẹ́ kí n bá madam sọ̀rọ̀ tán tí bá bá wọn sọ̀rọ̀ tán màá pè é padà nǹkan tí bá fẹ́ jẹ́ gbà ẹ̀ máa jẹ́ kó mọ̀. ok kọ́ mú un kọ́ yẹ́nì sì tẹ̀lé mi. ẹ rà mọ́. Ah, ah. kí ló dé ó fún wọn ní nǹkan kan jẹ ni. ṣe gbogbo wọn ni wọn ni pé táwọn bàbá yẹn sọ̀rọ̀ tán àwọn máa nǹkan táwọn fẹ́ jẹ. ok o lè máa lọ́ntẹ̀ ah ah really ṣé kò sí tí ẹ fi ní pé ẹ jẹ anything ẹ̀dẹ̀ mọ́ kankan. Mm, kò tí ì ni mo rò pé tá a bá sọ nǹkan tá fẹ́ sọ tán màá lè jẹun later. okay all right ṣé kò sí nǹkan ṣe ti fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni. no mo fẹ́ mọ iye tí ẹ máa ma fún mi ma iye tí màá ma gbà mo mí sálárì mi. <laughs> <laughs> okay um máa fún yín ní one twenty. ẹ. one twenty o tó okay máa ṣe ní one fifty. ẹ. Ah, ẹ wo wọn kó ẹ jọ mi ò afford anything more than a hundred and fifty thousand ó wà ah, ah, mo wà very òkè pẹ̀lú one fifty thousand ó wà òkè. Ah, ah, oh, ok ó wà òkè ó wà òkè ma ó wà òkè. kò sí problem gba ẹ kọ́kọ́ dáyà jà mí nígbà tẹ tún ní ẹ pé mi ò lè afford anything more than a mm. hundred and fifty. one fifty wà òkè. ok one fifty wà òkè. ok then so ìgbà wo lẹ fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́. lòun máa ní láti padà lọ sílé torí mi ò láì mo ṣe wà mo ṣe máa lọ́wọ́ suit máa múra dáadáa màá wá ọ̀kẹ́ màá fi táìsì everything. oh no no no no no no ẹ um, ẹ um, <laughs> eh, need láti wọ suit dey tie no mi kì í láì káwọn driver mi serious jù mm, bẹ́ ṣe wà yíwà òkè. mo fẹ́ package ara mi. i ah, know i need packaging ṣe bẹ́ẹ̀ mi tẹ́ fẹ́ package fún mi mo ti rí yín already so i'm fine with the way you are. okay mm-hmm. thank you. it's okay since dem abẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la eh, màá ní kọ́mọ yẹn wá fún yín lówó mọ́tò and that will be twenty five thousand naira. Eh? oh okay it's okay mo ti gbàgbé pé style yín ni ẹ tún ti dáyà já mi <laughs> like um, before uh, but um, that's not going to be part of your salary ṣẹgbọ́ um, màá ní kọ́mọ yẹn mo wá fún yín so mama expect yín lola. mo dẹ̀ like ki èèyàn wà punctual torí eh, mi nífẹ̀ẹ́ nǹkan tó yẹ pé a máa bẹ̀rẹ̀ on the wrong foot I understand. No, no, màá tètè dé. Okay, all right then. So mama expect yín láàárọ̀ la. No problem. All right. Mo lè wá bí gan five a.m. Um, ẹ lè jẹ́ kẹ́ mú sìn. pé bọ́ọ̀lù ṣe ń ṣiṣẹ́ rèé pé kí n wa mọ́tò lásán one hundred and fifty thousand naira owó táìsì èló ni mo fẹ́ fi gbé twenty five thousand kúnlé ó ti ń gbọ̀n jù pé kó rówó rí gárá. ní gbogbo ọ̀nà olúwa gbọ́ pẹ̀ wá olúwa gba ìyìn wa ìwọ tí o mọ ìgbà tí iṣẹ́ bọ́ lọ́wọ́ Mr. Lákúnlé hmm. tó tún wá mọ ìgbà tí iṣẹ́ míì tó wọlé olúwa gbọ́ pẹ̀ wá títí lára máa dúpẹ́ a ó máa yìn lógo Jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ Jésù. ẹ jókòó <laughs> Mr. Lákúnlé ojú òní tí olúwa gbàdúrà wa kò nídìí pàṣẹ ṣe ń dára wa láàmú àbí. bẹ́ẹ̀ ni nínú bẹ́ẹ̀ nínú one fifty thousand naira ó ní wọn làwọn máa máa fún mi ní à ń sọ pé kí n máa wá drive ní ọ̀dọ̀ òun one fifty thousand naira ó tún fún mi twenty five thousand pocket money nígbà tí mò ń lọ ibi iṣẹ́ ti bí wọn ni kí n wá bẹ̀rẹ̀ ní next. ẹ máa wulẹ̀ sọ kàn lórí yẹn mọ́ ẹ má sọ ẹbí òun náà la gbàdúrà sí tó lọ́ọ́ àfihàn mi kérékété yìí tó ní one fifty yẹn ni kẹ́ mú tó ní one hundred and fifty thousand yẹn ni kẹ́ mú un òyìnbó sọ wípé a bird at hand is what one thousand in the forest. in the forest. ìyẹn ti wà lọ́wọ́ yín nígbà tí ẹ bá dẹ̀ ń ṣiṣẹ́ oní one fifty thousand yẹn a ti mọ̀ pé ní oṣooṣù olúwa ti ní fifteen thousand lọ́wọ́ yín tẹ́ máa fi sanwó wa ṣàwọn èèyàn ti dúró mẹ́. Hmm. now lẹ́yìn ìgbà tí ẹ bá ti wá san fifteen thousand yẹn tán hmm. ẹ má wàá jìnnà sí ìtọrẹ àánú kí nǹkan yín lè túbọ̀ máa dá síwájú sí i. Hmm. olúwa ní ká máa ṣètọ́jú àwọn ọmọ ilé lẹ́fì ǹjẹ́ yìí máa àwọn ilé lẹ́fì mi ò fi bẹ́ẹ̀ rántí. àwa òjíṣẹ́ ọlọ́run ni. really. bó ṣe wà ní báyìí mi kọ́ ni mo kọ́ bó ṣe wà ní báyìí nìyẹn. tẹ bá wá ṣe wọ̀nyí tán hmm. olúwa gbàdúrà yín o. àmín. n tó bá kù tẹ fẹ́ fi ran ilé olúwa lọ́wọ́ ẹ sẹ́dẹ̀ sákàtì mi. kò sí wàhálà lágbára ọlọ́run ọlọ́run àmà ràn wá lọ́wọ́. bùrọ̀ alákùnrin àdúrà yìí ti gbà torí pé ò jiyàn sí ọ̀rọ̀ ọlọ́run àdúrà yìí ti gbà ẹ̀rẹ́ kìí sí. ẹ̀sìn kan mọ́mì nǹkan. ẹ̀sìn kan mọ́mì. well mo sọ pé gbogbo àwa tá jókòó síbi la níṣẹ́ kan àbí mi ìta ń ṣe kò bàjẹ́ iṣẹ́ ìjọba àbí iṣẹ́ àdáni àbí bẹ́ẹ̀ kọ́ so mélòó nínú wa gangan ló wá ní iṣẹ́ ààrẹ tó ń ṣe. Thank you. ẹ̀mí sálákúnlé ẹ̀yin náà ẹ jókòó. <laughs> ẹ káwọ́ sílẹ̀ àwa méjì péré nínú gbogbo àwa tá a jókòó nbẹ that is not good enough yorùbá bọ̀ wọ́n ní àtẹlẹ ọwọ́ èèyàn kò kì í tọ̀yàn jẹ téèyàn bá kọ́ṣẹ́ kò bá jẹ́ pé o kàn tiẹ̀ kọ́ kó pátì sẹ́gbẹ̀ẹ́ kan kò sì máa ṣiṣẹ́ ọ́fíìsì ẹ̀ it's something what if tó bá di ọ̀la tí ọ̀gá kankan ni ẹ ojú tí mo rí i i don't want to see this face in my office tomorrow morning What do you do tẹ́ bá ní iṣẹ́ ọwọ́ tí tó kankan bá ní pé àwọn ò fẹ́ rójú ẹ mọ́ you pick up your bag you go and you start up what you know what you love doing èmi take me for instance I've had my rough patches in life kí wọ́n á ah kí n kárí bọnú mo rò ah jẹ́ fún depression láàyè kó tiẹ̀ eat into my life ṣé mo máa wá ń bí láti máa yín sọ̀rọ̀ ni of course not so ẹ jọ̀ọ́ ìbànújẹ́ ò ní jẹ́ ìpín kankan nù wá. thank you thank you thank you okay ẹ jọ̀ọ́ ṣé èèyàn kankan wà tó ní one or two questions for me okay. actually mami ní any question but mo fẹ́ rí privately tẹ́ bá ṣe tán ma. ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ lọ fún wa. ẹ ní sùúrù fúnra mi. it's okay take it easy ẹ ṣe gòmà i really appreciate it gòmà. ọ̀ọ́ dọ̀kùmà ọ̀gá ọ̀gá. èmi lọ̀gá. ẹ rántí ojú ìmọ̀ sà. Ah, mi ò rántí ojú yìí máa wò tọ́ mi ò rántí. ẹ wọ́n tọ̀dọ̀ mi náà ẹ rántí ojú yìí ní storage department lọ́dọ̀ Mr. Kasari ìrántí ojú ẹ̀ méjèèjì ló mọ ọmọ èèyàn kan tó jẹ́ Kàsálí tí èmi àti ẹ̀tìjọ́ ṣiṣẹ́ rí mi ò rántí ojú yín rárá mi ò rántí rárá mo mọ Kàsálí Kàsálí kan tàbí ọ̀ṣẹ́ bọ̀ mi ò rántí ojú yìí mi ò rántí. ẹ ẹ madam ẹjọ ṣé èmi lè lọ jókòó sínú mọ́tò. ọ̀gá ẹ ní sùúrù kò tí ì lè tó yẹn sà ẹ mo mọ̀ pé lè rántí wa náà bọ̀ òkè lẹ́yìn wà gbà tá wà ní ìsàlẹ̀ kó tó di pé wọ́n sàkíyín níbi iṣẹ́ ẹ má bínú sà ẹ mo mí ìpè kó tó di pé resign sà sà ìyàwó yín kọ́ sà. ìyàwó mi wà ìyàwó mi wà. ẹ bá mi kí wọn sà. madam ẹ jọ̀ọ́ mo fẹ́ receive call. oh yes yes yes you are free <laughs> you are free. all right. Um, Eshegon. I'm really pleased to have passed the message across. Yeah, and, thank uh, you so much. I hope you guys know that. I love doing this anytime. Oh, we love <laughs> you. So thank, thank you. Thank so you. Much, thank, thank you so much. Ǹjẹ́ ẹ rántí mi rárá? No. No. Ẹ mọ̀ mi. <laughs> Mi ò ah, mọ̀ yín yẹn ni mo bá ṣiṣẹ́ báyìí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mi ò mọ̀ yín. ǹjẹ́ wọ́n sì bí thirty seven. dáadáa. ǹjẹ́ bòde. yes <laughs> mo rántí ní ec primary school mo rántí. <sighs> ẹ ní ọ̀rẹ́ kan tó ń fẹ́ ọ̀rẹ́ mi lára ní ladies hostel. ọ̀rẹ́ yín lára ó ń fẹ́ lára mú ìwá nìyẹn bẹ́ẹ̀ni wọ́n ìwà wà lamẹ́ríkà sí wà ní Indianapolis lamẹ́ríkà. oh really. yes na ọ̀rẹ́ mi ni kò tí yé mi o kò yé mi o mi ò mọ yín hmm. mi ò lè rántí lára náà mọ dáadáa but <laughs> mi ò rò pé mo rójú yín rí. o oh, possible well ẹ kó ipa pàtàkì kan nínú life mi ní ọjọ́ tẹ́ mi ní ladies hostel ọjọ́ yẹn ẹ sọ nǹkan kan though jokingly àmọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tóbi ó dẹ̀ bá ayé mi wí gan ẹ sọ pé mo beautiful pé <laughs> irú obìnrin tó yẹ kí ẹ̀yin ọkùnrin wù láti fẹ́ ni mí. <laughs> èmi ni mo sá gbogbo ọ̀rọ̀ yìí <laughs> máa ń sọ̀rọ̀. well prior to ìgbà tẹ́ sọ ọ̀rọ̀ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ nínú life mi. ọkùnrin ò kì í fi bẹ́ẹ̀ wo ibi tí ń bá wà kì í ṣe pọ́kùnrin òun wò mí rárá o àmọ́ <laughs> standard tó yẹ kó máa wò mí wọ́n really wò mí so láti ìgbà yẹn mo decide láti tún ìgbésí ayé mi tò mo decide pé mo máa jẹ́ èèyàn and um, it works for me <laughs> so pé mo jẹ́ èèyàn lénìí ẹ kó ipa pàtàkì nínú ẹ̀ àtijọ́ tẹ́ wá bí ni mo ti dá yín mọ̀ <laughs> bẹ́ẹ̀ ni ẹ má wá shocked but ẹ mo realize pé ẹ rántí mi rárá <laughs> ẹ tiẹ̀ ní clue ẹni tí mo jẹ́ so mo decide pé mo fẹ́ ṣe nǹkan kan fún yín nǹkan tí mo fẹ́ ṣe fún yín mi ò ní fẹ́ kó fa distance láàrin mi àti yín mo máa fún yín ní five hundred thousand naira ẹ máa wò mí bẹ́ẹ̀ kò ṣe pé bóyá mo fẹ́ bá yín off but the thing is um, mi ìfẹ́ kẹ́ ríra yín bíi driver mi ẹ̀ ń ṣe driver mi You are more like my friend. I want you to see me as your friend. Ẹni tẹ́ lè anytime. Tèmi náà dẹ̀ lè bá anytime tí mo bá ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Ẹ ti help me go. Latin is self-confidence. And um, mo máa fẹ́ repay in any little way tí n bá lè ṣe ẹ jọ̀ọ́ owó tí mo dárúkọ yìí ẹ má jẹ́ kó fa ààlà láàrin èmi àti yín torí tí owó yìí àbí nǹkan tí mo sọ yìí tó bá fa distance ó máa dùn mí gan ó dẹ̀ máa dùn ẹlẹ́dàá mi. five hundred thousand naira. mo tó fún mi ní Ọlákúnlé five hundred thousand naira check lélẹ́yìí. ohun tó kó fún mi gangan ni ohun tó fún mi nìyẹn. i mean iṣẹ́ kí ló ti ṣe fún woman tí wọ́n fẹ́ ní five hundred thousand naira. èmi náà ń sọ ara ń fún mi nígbà tó lọ gbaṣẹ́ tó ti sọ pé màmá fún ẹ ní one fifty thousand lóṣù kó tó tó kó ń bẹ̀ ó gba twenty five thousand naira pocket money àti pé náírà ti ń fún mi mi wà comfortable ohun tó rè o five hundred thousand naira check lóṣù tó fún ẹ yìí o bí n pé kí ló dé ẹ kí ló ń ṣẹlẹ̀. kí ni ò ní ṣẹlẹ̀. sọ́n tó ń ṣẹlẹ̀ fún mi kí ló dé. kí ni ò ní ṣẹlẹ̀ five hundred thousand naira. Hmm. ẹ kí ló wá lé nínú yẹn sè mo sọ fún ẹ pé lady appreciate nǹkan tí mo ti ṣe fóun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ní pé mo ti contribute sínú ayé òun positively tó dẹ̀ tó dẹ̀ múnú òun dùn ní ìsìn ó ní bó ṣe rí mi báyìí orí òun kàn wú ni. Eh? ó ní gbogbo nǹkan tóun tí mo ti sọ fóun yẹn òun ló tún ayé òun ṣe títí di sẹ́yìn tóun fi hmm. balance gẹ́gẹ́ bí ọmọbìnrin ó dẹ̀ lóun fẹ́ compensate mi pẹ̀lú ẹ̀ òun ló fi fún mi ní five hundred thousand naira. èmi ò wà comfortable pẹ̀lú compensation yìí o mi ò wà comfortable o torí ká nídìí ọ̀dà iṣẹ́ tó ti fẹ́ máa sọ seventy thousand naira òun ló ń ṣe ó fẹ́ bẹ́tà o obìnrin lẹ́tà ń sọ yìí náà Ọlákúnlé obìnrin yẹn ni tá à ń sọ yìí òun ló ti ń gba five hundred thousand naira yọ mi o kò yé mi o iṣẹ́ five hundred thousand yóò yé mi o iṣẹ́ tó tún tó tún fún five thousand naira check kò yé mi o. kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe máa fi seventy thousand naira tó máa fi wé one hundred and fifty thousand naira ọ̀nà jìn síra wọn ẹ má jẹ́ àfi nǹkan tí o tó nǹkan ká fi bà nǹkan jẹ́ o mo sọ adúrú nǹkan tí obìnrin ti ń ṣe fún mi fún ẹ o yàtọ̀ sọ pé ó fún mi ní one hundred and fifty thousand naira tó ti ń lọ bí oṣù bíi méjì báyìí ń sìn àìmọye nǹkan míì tó ń ṣe fún mi yàtọ̀ sówó tó fún mi jẹ́ ká rí gẹ́gẹ́ bí oore ọlọ́run má jẹ́ ká fi owó jíjẹ ká fi bà nǹkan jẹ́ o jọ. ọlá ìwọ àti ọ̀gá ẹ ẹ rọra hàn ẹ rọra o ẹ ṣàrọra. tó o ti ro nǹkan mi báyìí tó o dùn hmm. nílé ni àbí kí ni ká ṣe báyìí tó o lọ́ọ́rọ́ ṣẹ́ẹ̀dì ìlà o. oh ok mo ti ń jó owó ti look like pé mo ń jó wá bí. no no mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ mo sọ pé o jẹ́ kí n mọ tí mo fẹ́ sọ mọ́ náà. ok ẹ rọra ni mo sọ ẹ rọra. a máa rọra. ẹ rọra o a máa rọra. mo ń sọ tèmi tó o. Hmm, hmm. anyway èmi ṣáà ti lóyún ṣáà. a máa rọra èmi àti àṣà máa rọra kò ní sí wàhálà kankan. I said I am pregnant. mo wo náà kódà pé mo gbọ́ nǹkan kan bóyá etí mi ni ò tún dáadáa ni o sọ pé o ti lóyún. mo ti lóyún. Ah, bí pé o ti lóyún. Oh, yes. pípé kí ló ṣe kí ló rọ bá bá fẹ́rẹ̀ you are pregnant. ẹ na mi mọ bó ṣe ń ṣe mí mo ṣàdìpá ara mi ṣe bákan bákan. are you serious. láti make sure wípé mo check ara mi so doctor náà wá confirm ẹ pé oyún ni. Jesus, you love me so much, oh. Too much, oh. Too much, oh. Excess love, oh. <laughs> You are pregnant! <laughs> I am so happy pípé ah no no no no no no ah, ah mo ṣáàdì yìí pé pípé mi lóòótọ́ lóòótọ́ nọ́mà kan bí ìrìjọ owó ti kọ́ra ẹ̀ pọ̀ jù náà. ẹnu ló fi ti ọdọ tẹ. Yeah. Yeah. ṣe pọ̀ nítorí pé oríire báyìí kò ní jìnnà sílẹ̀ nìkan kan. àmín. ṣé a máa pe ọlọ́jọ́ òbí láti wá gé kéèkì wọn. Um, ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá báyàwó mi sọjọ́ bí mi báyìí lọ ó máa máa dúnà àdúṣe fún yín ni o wọn rí bí eléyìí kò dẹ̀ ní wọ́n lọ́dẹ̀ yín ẹ máa máa lọ ọdẹ ẹ máa máa bọ́ọ́rẹ́ ni o tógun bá lọ ògùn máa bọ́ọ́rẹ́ ni o lágbára ògùn ẹ máa máa bọ́ọ́rẹ́ ni. àmín ẹ wò ní wúre báyìí kò ní jìnnà sílé ẹnìkankan wa àmín ní ìsinyìí ọlọ́jọ́ bí máa wá gé àkàrà òyìnbó nígbà tí gbogbo wa spẹ́ẹ̀ jọ ẹ̀ ọlọ́jọ́ bí ó yẹ ẹ̀dì ọ̀bẹ yín mú one two go. j o y. congratulations. congratulations. bí mo ṣe láàlá yẹn nìyẹn o. Eh? and it's very disturbing because tẹ bá rí ẹni tí mo rí lójú àlá yẹn tó jẹ́ ọkọ mi ah ah ó ti o mm-hmm, mm-hmm. it's uh, very disgusting eh, láàrin ọjọ́ mẹ́jọ mo ti lálàá ilé méjì ti ẹ̀yin ah. ah, no no no no ẹ máa ẹ máa dààmú ara yín lórí ẹ aláìdẹ <laughs> ah, ṣe pé èèyàn ní ọkọ ọrùn àbí tírú eléyìí ń ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan bí ẹ̀ẹ̀mejì mẹ́ta so ẹ <laughs> má dára yín láàmú lórí yẹn ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ mi ò bá ní pé ká dé ọ̀dọ̀ pásítọ̀ mi hmm, pásítọ̀ mi good gan o oh, jẹ́ kí n sọ wípé ọlọ́run ń lò gan nítorí pé ńgbà tí mo wá sọ́dọ̀ yìí ń gan ló jẹ́ kí n wá torí gbogbo kìíní yẹn papọ̀ mọ́ra wọn ní bíi mẹ́rin márùn-ún ni kìíní yẹn gbà yẹn tí mi ò mọ bí tí mo lè lọ òun gangan ló gbàdúrà ló jẹ́ kí n mọ̀ pé ọ̀dọ̀ yín ni mo gbọ́dọ̀ wà èmi náà dẹ̀ rí <laughs> mo rí ìyípadà sí nǹkan tó sọ fún mi torí láàrin ìgbà tí mo dọ́dọ̀ yín sí mo mọ iye tí mo ti ní mo mọ iye tí ẹ ti mo mọ nǹkan ti ṣe fún mi so <laughs> èmi bí ni pé tẹ́ bá dé ọ̀dọ̀ ẹ̀ àwa yọjú sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́. ẹ ṣọ. very very sure. Really ẹ máa rò rárá. túkì ń pè é kò sí. àwọn tó lọ́kọ̀ọ̀rùn gan wọ́n lè padà lẹ́yìn wọn wọ́n ń lọ́kọ̀ọ̀rùn padà. kọ́mọ mi lé alálẹ́ yìí. not even ní tí mò ń rí. fáyà ṣẹ́gun ẹ̀. ìgbà wo lẹ wá fi òpàlẹ̀ lọ. a lè lọ lẹ́nìí a lè lọ lọ́la ìgbà tí ó bá ti yá yín ni. ok ẹ jẹ́ ká fi sọ́la. ok ẹ a lọ lọ́la ń gbà yín. sí wàhálà alọ́lọ́la ọkọ tí yín ọlọ́run á yàn fún yín mm, ọkọ tó jẹ́ ti yín gangan ọlọ́run á jẹ́ kó tẹ̀ yín lọ́wọ́ ṣe ti gbọ́ ọlọ́run á pèsè ẹ̀ fún yín ẹ̀ ní dààmú kẹ́ tó rọ́kọ yín ẹni tẹ́ ẹ mọ̀ tó súnmọ́ yín gangan ọlọ́run á jẹ́ kó jọkọ yín bẹ́ẹ̀ ni egungun ha yín gangan lọ́lọ́run á ah! kẹ́ ìwọ̀n tiẹ̀ ń wí gan kò yí. <laughs> ṣé mi ẹ̀wọ̀n pé mi ò ṣe pásítọ̀ ẹnu mo fẹ́ mú yín lọ́dọ̀ pásítọ̀ torí ọkùnrin ni wọ́n máa ń yọ obìnrin tó máa ń jẹ́ egungun ha. exactly exactly atégúngún atégúngún egúngún àṣà pàdé ara wọn ṣá. àmì o àmì àmì. ṣé mo lè máa lọ báyìí. ẹ yẹ ẹ free láti máa lọ. mi ní nǹkan kan tí mo fẹ́ bá yín ṣe. no not at all. ọlọ́run àyànkọ́ yìí fún yín. àmì. Ah, eh, bro Lákúnlé. Lákúnlé. David báwo ni pẹ̀lẹ́jàre Rẹ́mi báwo ni ẹ pẹ̀lẹ́ ẹ má bọ̀ ma ẹ má bọ̀ ẹ rà jọ ṣé mo bá dádì ní church. Ah, dádì ò sí ní church bọ̀ wọ́n wà nílé. Ah. ẹ wo ilé ò fi bẹ́ẹ̀ jìnnà síbí ẹ jẹ́ kí n lọ bá dádì nílé màá sọ fún wọn pé àlejò ń dúró dè wọlé church ó dẹ̀ ṣeéṣe kí dáàdì tẹ̀lé mi gan wá sí church padà ṣe ti gbọ́ mà. Ah, èwo ni màmá mà tẹ̀ ń ṣe pàápàá. <laughs> jọba mi mú wọn wọ church ṣùgbọ́n bá mi wọ church. ojú yín dán sára o. rí mi o <laughs> serious ara eh, ẹ jẹ́ sáré pé dáàdì wá. ìwọ máa nìyí ọ̀rọ̀ sọ́wọ́n lásán lẹ́nu ẹ̀mí ẹ̀mí òun sọ fún mi wípé kémi lọ gbé oyún ọmọ àlè fún ọkọ tèmi nílé are you sick ó dàbẹ̀ pé orí yín ti dàrú. talking to me like that. oh, oh yes. a pastor. oh. bíbélì sọ wípé ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ó ní ẹ̀ṣẹ̀. yes ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ jọ ẹgbẹ́ gbé gbogbo ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ gbogbo tẹ̀sẹ̀ ló ń sọ yẹn ẹgbẹ́ ẹsẹ̀ gbẹ kan ṣé ìgbà tẹ́yìn ṣe ẹ̀mọ̀ ẹ̀mí mọ́ yẹn gan náà lè fi ṣe nǹkan tẹ́ ṣe sí mi lára yá. ok ok jẹ́ ká tẹ́kẹ̀ẹ́ sí sórí ìyàwó tí mo fi sílé ìwọ ọmọ tó bí obìnrin ni ìwọ lóyún sí olóṣè scan olókùnrin ló wà bẹ́ẹ̀ and i'm desperately in need of a male child ẹ wò bí sórí bó ṣe wò mí mo mà pàdé mo mà lóde ògùn jèmi ni mo jẹ nílé wa gangan láti five five years la máa ń fi ẹnu wa gbé òbí báyìí nídìí ògùn nílé wa so kò títí tá a máa fi pé twenty years i am spiritually loaded gangan spiritually kó tó pọ́ lọ́n pè mí so ìyẹn kọ̀ọ̀kan tí mò ń sọ pé jẹ́ ká. pásítọ̀ èmi èṣù nìyẹn. wọn mú olóògùn jìnnì mi sọ pé sùn jìn mi. ṣé ẹ tẹ́lẹ̀ sọ. Ah. àṣebọ́dọ̀ ọ̀fà àti gbére gangan ni. Ah. orí yóò pè é. ẹ tẹ́lẹ̀ sí i lẹ́kọ̀ọ́ rẹ̀. ìṣàtúntàjà òṣì agbára kù. ẹni ìyà. brother alakunle ẹ take it easy please it's not what you think ẹ take it easy please just take it hey ọ̀rọ̀ ẹ take it easy alakunle please take it easy. Ah. mi o. Bàbá ọkọ mi ti gbé nǹkan tá a sọ. Ọkọ mi Ah. bẹ́ẹ̀. Ọkọ mi sọ bẹ́ẹ̀. Ẹ wo bí ẹ wo bí sista sista ẹ mọ tẹ máa ṣe sí ẹ mọ tẹ máa ṣe ẹ máa wá lọ lu etí obìnrin ẹ wá bẹ́ẹ̀ tẹ ẹ mú wálẹ̀ lẹ́tà that's the only solution. Ṣé lórí burúkú nìyí ni? Ṣé ti ya wèrè wọ́n ti tẹ̀lé ti tẹ́lẹ̀ ni? Wọ́n lè bẹ wèrè ó ti kọlù. Kí lè fẹ́ ṣe? Máa parí! Máa parí! Jésù Jésù orí kan fọyà. Pásítọ̀ lẹ́yìn tí gbogbo èèyàn wò wájú tó jẹ́ pé tí ẹlòmíì ò bá fẹ́ wá sí church lọ́jọ́ Sunday tó bá wò ó pé ah dáàdi máa sọ̀rọ̀ ó máa kẹ́wọ̀n wọ́n máa máa bọ̀ ní church hmm. ẹ̀yin lè wá wù wàrà dáradára báyìí. Ah! no no no no ìdójútì ńlá gbà nìkan tí ẹ ṣe gbogbo nǹkan tí ẹ wá ṣe yìí ó ti wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àṣírí kó tú sí wa lọ́wọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé dádì ló lé ìyàwó wọn lọ. irọ́ o ah, ah. Togo ni wọ́n sọ pé ìyàwó àwọn wà wọ́n láwọn fẹ́ ní church sí Togo náà ní kíyàwó wọn lọ síbẹ̀. Ah, dádì ẹ dáhùn sí kọ́tọ́ sọ yẹn ṣé Togo nìyàwó yín wà ní àbí màṣáì ìmàṣáì níyàwó wọn wà tí wọ́n ti ń ta kókóró níbẹ̀ ntí ẹ̀mí ọlọ́ni kí wọ́n máa tà ní. ntí ẹ̀mí ọlọ́ni kí wọ́n máa tà ní ẹ ẹjọ́ báwo ni ìmáṣà yìí ó ṣe wá papọ̀ mọ́ Tógò. ibi ibi tí mo ti fún bù Ejo, ẹjọ́ dáríjì mi dáríjì mi. kọ́ dáríjì mi. anyway pastor ǹjẹ́ mọ̀ wípé inú ilé tẹ̀wá ìjọ lónìí. bẹ́ẹ̀ ni ẹ fi bò mí láṣìírí ni. wọ́n fi bò yín láṣìírí bọ́tẹ̀ yín ò bàṣírí ìjọ ẹ bá ṣí lè jọ ẹ jọ tí pásítọ̀ mi bá dé sí ibo lẹ fẹ́ kó dé sí. pásítọ̀ mi ìbáwo èmi ṣe ni pásítọ̀ bíi. kí lè afẹ́fẹ́ máa wàásù fáwọn ọmọ ìjọ. ìmọ̀. pé kí wọ́n máa bá ìyàwó ara wọn lájọṣepọ̀ àbí. kò yé mi o. anyway ìjọ ti decide wọ́n ní títí ìrọ̀lẹ́ òní ẹ gbọ́dọ̀ kó gbogbo ẹrù jáde kó nù mí bá. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ wo ọ̀rọ̀ jésù kristi jésù kristi wọ́n kàn má gbélé wọ́n ṣe everything fún torí ẹ̀ṣẹ̀ wa ni ẹlẹ́rara ni ẹlẹ́rara lèmi náà kò sọ pé kẹ́rara máa lò wá ẹ dáríjì mi. bí màá yìí sọ fún ọ àwọn ọkùnrin tàbí bẹ́ẹ̀ tó ń gbé nìyẹn lẹ́yìn rẹ̀ ìdájọ́ kọjá ọkọ̀ wọn jà bẹ́ẹ̀ lórí owó wọn wọn ẹ̀dà paul ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí. èmi kí ló dé. àbí nǹkan kan wà lóyún tó ń gbé òun jáde báyìí. àwọn ìjọ ti sọ and that is final. ẹ bá mi lọ ṣe kristian láti lè abẹ́ convert ẹ wọlé kẹkẹ rẹ wọ́n fà á ọdún bẹ́ẹ̀ sọ ọdún yíwa ọdún yíwa kí ló ṣe é. o bẹ ṣe rírì. ó dára ìdá paul. ìwọ ò máa ní tìjú rárá o ṣíjú ọjọ́ tó ń pin ṣé òsì ńlẹ̀ ni àbọ̀ ti pin tọ́kọ tó dé ah, ah. ìwọ lóyún fún pásítọ̀ ó wá joyè ọmọ sàn tó ń kó pọ́npọ́ bá yà ẹ́. wo ìwà ìdọ̀tí ìwà ìgbín ìwà ẹ̀rí tó wù bíi pé ṣọ́ọ̀fì ṣe ẹni ṣé wọ́n fi ṣí ẹ ni títọ́kọ ẹ̀ ò bá tó ẹ ṣé bí wàá dẹ̀ bá increase ẹ̀ pásítọ̀ pásítọ̀ ẹ má wọrí bí fámìlì wa ṣe níyì tó tó ṣe jẹ́ fámìlì àpọ́nlé tó wo ìwà ẹ̀gbin ìwà èrí tó wá fi yí ẹbí wa lára ó ní tìjú o ọjọ́ tó pín tìjú o sí lé ọmọ òṣì ọmọ ìranù ó wá débi òsùnkú ẹkún ẹgbẹrẹ ẹkún òṣì wọn ló ń sun jọmọ bínú ṣé ni mo bá yí ẹ̀jẹ̀ mi mo kó báyìí ni abẹ́ ni mo di ẹni tán mú mo ṣẹ̀ṣẹ̀ dáadáa ọlọ́mọ ẹni ìbàjọ́ ni àbáyọ ah Bímpé ìwọ́n tá a máa ń wò tá a máa ń fi ẹ̀yìn ọgàn pé ó lẹ́wà pé wọ́n gangan ni ògùn ẹbí wa pé ó máa gbógun ẹbí wa yọ ah tó lẹ́wà dáadáa ah. gbogbogbogbogbò sílẹ̀ ó lẹ́wà ni kò ní wà rárá ilé akọ ajá abiri ọ̀sìn lẹ́sẹ̀ kò lọ́pọ̀lọ́ kan rárá hmm. wo a lè lọ́mọ burúkú fẹ́ kò bàjẹ́ o ò bàjẹ́ kájọ lọ ká lọ bá àbọ̀kọ ẹ̀ àbí gbẹnusọ gbẹnusọ sórí kò wá ń ṣe pé máa lé ọmọ burúkú fẹ́ kó pàjẹ́ ẹ̀kúnjọ máa pa gbogbo yín papọ̀ lórí burúkú jọ ni gbogbo yín. Fọláyọ̀ lórí ìjókòó rẹ. ṣé ẹ̀wọ̀ wèrè ṣé mi níyà ká gba ojú yín lálẹ́ yìí bọ̀dà ṣe é máa sínwín. Ah, ó sì ń pè mí bọ́dọ̀ oníwà yá kágbé tí. ó dà kò ní dáa fún ẹ. Ah. ṣé kémi tẹ̀lé kíní burúkú yìí kémi tẹ̀lé ń gbọ́ wọ́n ní kí n tẹ̀lé ẹ lọ bẹ abẹ ọkọ ẹ. jọ tí má dọ̀dọ̀ ọkọ ẹ kí ni kí n sọ. ṣé wípé kó gba ọmọ àlè kó tọmọ títí ni, tó rọrọ òye mi o tó ń sunkún bọ̀dọ̀ táwọn olórí burúkú bọ̀dà náà tó sọ pé tẹ́tẹ́kùn fẹ́ pa wọ́n jẹ àtẹwúrẹ́ àtẹkùn tó jọ máa pa gbogbo yín jẹ papọ̀ kò sí wàhálà eléyìí tó da lára mi ni mo fi jókòó yìí o tẹ́ ẹ̀ bá wá fẹ́ wàhálà tẹ́ ẹ̀ bá fẹ́ kí kó jẹ́ pé máa ṣe ń ṣàkàṣàkà lálẹ́ kó jẹ́ pé bíbá ìlàjà máa ti jẹ yín kẹ́kùn tó jẹ yín ẹ̀yin bọ̀dọ̀ òṣì tẹkùnrin òṣì kárí tẹ̀ níròmí awítọ́wọ́ níwò lọ́pọ̀lọ́ sáwọn lọ́pọ̀lọ́ ó yá ìta. jọ á sinmi jáde tí máa lọ gbọ́ kò sọ̀rọ̀ mi ìyá rẹ̀ jálẹ̀jálẹ̀ jálẹ̀. ẹ kúrú burúkú lọ ẹjọ́ ẹ ti ń pẹ́ ẹwọ ẹ bá mi tán jálẹ̀ tó bá tètè jáde àwọn èèyàn kò kò sí bọ́ síta bọ́ síta aṣẹ́wó bọ́ síta oníranù sísẹ́ bàtírà yìí olóṣì. Mr. Ọlákúnlé ọ̀dọ̀ Doctor mo ti ń bọ̀ dókítà jẹ́ kó yé mi pé láti jẹta lára yín ti yá so reason tẹ́ ṣe wà lórí bẹ́ẹ̀dì yìí kò yé wọn wọ́n ní àwọn máa fi oúnjẹ lo yín pẹ́ kọ̀ọ̀kan ẹ máa ń <laughs> Mr. Ọlákúnlé all I see is you wasting your time and money staying in this hospital kí ló ṣẹlẹ̀ sí tí ò ṣẹlẹ̀ bí ẹ jókòó sí bíbá ẹ sùn sí hospital bed òwò ẹ̀ ń take out time láti ro nǹkan tẹ́ máa ṣe next ẹ wo kò sí ẹ̀dá ọlọ́run kankan tó ní more than twenty four hours. ọlọ́run òwò èèyàn kan ṣùṣù kò ní òkè òun fún ní twenty eight hours gbogbo alájọ ní twenty four hours so tẹ bá decide láti lo twenty four hours sí lórí bed hospital pé ẹ̀ ń ronú o àbẹ̀ṣe fẹ́ ṣara gírí o tẹ fẹ́ take next step tẹ fẹ́ eh, move on pẹ̀lú life yín you are here wasting your precious time and energy. Ms. <sighs> Olakunle, I personally would advise you pé kẹ́ ṣara gírí kẹ́ dìde kúrò lórí hospital bed yìí kẹ́ lè take next step ní life yín problem tí mo ní gangan tí ò yé yín ni pé. kí ni rẹ́sì tó lọ bá ọkùnrin mi ẹjẹ́ àti pàtí bóyá pásítọ̀ ló lọ bá mi kàn kí ni rẹ́sì tó lọ bá ọkùnrin mi yẹn gbogbo ọdún fẹ́ràn. tí ẹ ò bá kọyọ tó bá lòun ò ṣe mọ́ àbí ìyàwó ló ń ṣe ṣìnà irú ilé tó ń ṣe mo rò pé fún ọkọ gidi ni láti mọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí irú ilé ìfi ṣẹlẹ̀ bóyá fọ́ọ̀tì yẹn bóyá ọ̀dọ̀ mi ló ti wá o pé nǹkan tó ń ṣẹlẹ̀ bí ọ̀dọ̀ mi ló ti wà máa lè adjust máa lè mọ nǹkan tí mo fẹ́ ṣe tí ó bá tiẹ̀ ní sí mo máa mọ ibi tí mo ti ṣẹ̀ gangan ó tọ́ ohun tí mo fẹ́ mọ̀ nìyẹn o tí mo fẹ́ mọ̀ nìyẹn. ẹ wo mọ́mì mo ti try láti bá bọ̀dá mi sọ̀rọ̀ títí títí wọn ò fún mi ní chance láti sọ̀rọ̀ mo ti báyàwó wọn sọ̀rọ̀ mo ti béèrè lọ́wọ́ wọn nǹkan tó ṣẹlẹ̀ reason tó fi ń ṣe nǹkan tó ń ṣe nítorí kò sí owó lọ́wọ́ tèmi nítorí kò sí owó lọ́wọ́ tèmi mọ́ olórí ṣe lọ́ọ́ ṣe ṣìnà káàdì. mr ọlákùnmi ẹ kọ́tọ̀ sọ fún mi yẹn bọ̀dá mi kọ́tọ̀ sọ fún mi yẹn. Ah! you see. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó lọ ẹ má jẹ́ kó fèmí nìkan lẹ́sìn bí ìyàwó bá kọ́ ni ìyàwó lèèyàn fẹ́. oh really Bẹ́ẹ̀ni mà. Mr. Olakunle, ṣẹ̀rá yìí yín lóde. Ṣẹgbọ́n nǹkan tán sọ, wọ́n ní tíyàwó bá kọ ni, ìyàwó là ń fẹ́. Meanwhile, nǹkan tí ẹ̀ òun ló pọ̀ jù. Mr. Olakunle ṣe rántí ọjọ́ tí èmi àti ń yọ lọ sí ọ̀dọ̀ àwọn ladies tí mo fún ní lecture ẹ rántí pé mo pẹ́ kí n tó bọ̀ tàwa bá ní. gba tí mo dẹ̀ máa bọ́ta mo bọ́ta pẹ̀lú àwọn ladies méjì tí wọ́n wá bá yín pé àwọn ọmọ yín níbi tẹ̀ ti kọ́kọ́ ṣiṣẹ́. ǹjẹ́ ní àìdíà nǹkan tí wọ́n sọ fún mi? Well, they told me a lot about you. Hmm. Wọ́n jẹ́ kí n mọ̀ pé ìyàwó yín ló jẹ́ kán sáàkì yín níbi tẹ́ ti kọ́kọ́ ṣiṣẹ́. And it was because eh, àwọn àti ọ̀gá yín jọ ni àjọṣepọ̀. Ẹ Emma, wà ten stop? fine torí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe máa ń gbàdúrà pé kí ọlọ́run yọ àwọn kúrò nínú òkùnkùn tí àwọn wà tí wọn dẹ̀ ní the slightest idea pé àwọn wà nínú òkùnkùn yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú darkness tó ń jẹ tó ń mu tó ń bí sí tó ń rẹ̀ sí tó ń ṣe gbogbo nǹkan nínú darkness tí wọn dẹ̀ mọ̀ pé inú darkness làwọn wà kọ́lọ́run ṣàánú wa. Kuyowaku in the darkness. Ha. It's not lovely. Mr. Onakunle, I'm really sorry. I'm sorry you feel this way. Um, um, Mr. I'm, I'm sorry. Go. This can happen. Ah, ah, Leferawa, we, we can't do this. Um, I'm really sorry if I'm leading you on. Yes, I I was married. I and um, committed law for the past four years. I have a seven-year-old child. Mulati from fọmọ boarding school torí me, ò juggle ilé àti kí business me and everything. But I, I still can't do this. I, mi ò lè fẹ́ yín, Mr. Olakunle. But, <sighs> mi ò, mi ò rí pé nǹkan kan lè ṣẹlẹ̀ láàrin mi àti because my status right now and yours, ẹ mọ̀, gap yẹn pọ̀ díẹ̀ and me mi nífẹ̀ẹ́ situation to tó máa dàbẹ́ ni pé mo yọ yín kúrò nínú darkness tẹ̀wà tẹ́lẹ̀ mo á greater darkness because the truth is that obìnrin ni mí mo dẹ̀ lówó lọ́wọ́ jù yín lọ it, doesn't work that way obìnrin àwa wired láti máa tọ́jú ilé fóúnjẹ lẹ́fọ̀ọ́kọ raṣọ sọ́kọ lọ́rùn and things ọlọ́run ò ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ and tóbìnrin bá ti ń ṣe é kò sí kó má bọ́ síbi ìkanra and kéèyàn máa máa ṣe pé ah ok mi ni mo lówó lọ́wọ́ and kò rọ́kọ fín and stuff like that. Uh, èmi ò ní fẹ́ wà ní kàtígórì yẹn oh fine ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ fún gbogbo obìnrin but èmi personally ọlọ́run ò dá èmi kí n tọ́jú ọkọ kí n máa dá tọ́jú ilé and things and them. mi ì fẹ́ situation tó máa dàbẹ́ ni pé mo yọ yín kúrò nínú darkness tẹ́ wà pẹ̀lú ìyàwó yín kó wá jẹ́ pé èmi gangan náà tún wá fi yín sínú darkness mi mi mọ bí ẹ understand me because má ti ń kanra mọ́ yín tí mo ti ń ṣe pé i can't give you money today you collected money yesterday and things èmi feel pé inú darkness ni mo fi yín sí yẹn tí máa ń ṣe fún yín ó máa bọ́ sí kanra and me ní fẹ́ situation tó máa dàbẹ́ ni pé okay mo wá ń lord over my husband so i think it's just better kí a máa bẹ̀rẹ̀ nǹkan tí a lè parí. But um, uh, Mr. Olakunle, whatever it is that you want, just feel free to ask me. Shegbo, I'm always here for you. Um, kí No, I'm okay. Okay. Mama, mọ̀ me some sọ nǹkan but màá get ọmọ yẹn kó ṣe nǹkan kan fún yín I'll be right back. Joseph! <laughs> ẹ pẹ̀lẹ́ o ẹ rọra ń bí o sista ah. ẹ rà o. ah ah Mr. Ọlákúnlé <laughs> ẹ rà ẹ rọra bá ẹ rọra bá. ẹ rọra o. àá <laughs> ah, ah, ṣéyàwó wa rèé. ìyàwó mi nìyẹn. èyà ẹ kí lorúkọ yín. adéọlá lorúkọ ẹ. ah, ah mr alákúnlé ẹ jẹ́ kó sọ̀rọ̀ fúnra wọn mo ń gbọ́ yín jàre. <laughs> adéọlá lorúkọ mi. ẹ̀ẹ́ ó dáa ọmọ ìlú wo wa nìyí. èkìtì ni wọ́n wà. ń bo lẹ́kìtì. Ara ọmọ Tààlà lọ ṣe. Àlà funfun. <laughs> Ah, ṣe rí pé sísá mi gangan lẹ mú wá báyìí. Ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó. I am so happy. Eh? Ṣẹ̀rí báyìí. Eh? tí èèyàn bá wà ní situation kan tí ó wà palatable ní life èèyàn láti dìde kéèyàn wá bí situation yẹn ṣe máa change tí life ẹ máa better èèyàn gbọ́dọ̀ jókòó sójú kan kó wá ní ah, nǹkan ti ṣẹlẹ̀ o torí náà mo máa wà lójú kan ni ṣó ẹ ti move on ẹ wò stop tẹ wà ń sìn ẹ òun lè gbé ọmọ ìlú mi wá bá mi léyìí ah, ẹ wò èmi gan for instance nígbà tí àwọn bọ̀dà tó lọ fún bí ọdún mẹ́rin báyìí <laughs> ká ní pé mo jókòó mo káwọ́ bọ̀tán ni ṣé ayé mi máa ní ìlọsíwájú ṣé máa lè àkọ́yà gbogbo nǹkan tí mo àkọ́yà ṣé máa lè jẹ́ akọni tí mo jẹ́ lẹ́ni. ta ni bọ̀dá tẹ̀ ń sọ̀rọ̀. àwọn náà rèé <laughs> òtútù ti ṣàwọ̀dé láti Moscow. mo wò kójú wọn lè. àwọn ni òtútù ò gbọdọ̀ múyàn bẹ́ẹ̀ yẹn kójú ẹ̀ má le. òtútù Moscow pọ̀. bẹ́ẹ̀ni <laughs> ó pọ̀ gidi tó ń kọ́yàn lọ́wọ́ gan pàápàá ẹ wo Mr. Ọlákúnlé ẹ máa wo ohun tí yín jàre tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n di Dangote níbi tán lọ ni ṣó tunu kan lára tèmi ṣe bẹ́ẹ̀ mi ti move on pẹ̀lú life mi kí lóbìnrin fẹ́ ṣe tí mi ò lè dá ṣe fúnra mi ẹ wo ẹni tó bá wà nínú ìṣòro tí ò wá ọ̀nà àbáyọ fúnra rẹ̀ òun gangan ni nǹkan ṣe ẹ wo ẹ ṣáàbà mi bẹ́ẹ̀ kó máa tọmọ ẹdìyẹ pa sẹ́nu ọ̀nà mi mọ́ kò sáyè kankan fún bíbáyìí kò sáyè nínú ilé mi talk less of my heart ẹjọ́ ẹ bá mi sọ fún. ẹwà àti yanjú ilé náà ó dẹ̀ tún yẹ̀yẹ́ mi lójú àwọn ẹ please now. mo understand mm. táwọn bá tiẹ̀ le jújú báyìí lọ mo mọ ìdí tí wọ́n fi le jù bẹ́ẹ̀ wọ́n ní tí inú èèyàn bá dùn òun lórí máa ń wú ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi gbẹ̀bẹ̀ wọn ẹni tó mọ̀ kó ń ṣe tó wá láti wá bẹ̀bẹ̀ ẹjọ́ àmọ́ nǹkan tó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ ọlọ́run ò ní jẹ́ ká wọnú òkùnkùn ayé ẹjọ́ mo bẹ̀ yín ni sista ayọ̀ sista joy ẹgbẹ̀bẹ̀ wọn ìjọ káàbọ̀ kí wọ́n sọ pé ọjà tí ọmọ bá ti wọ̀ ọjà yẹn ti dòkúta. ẹ wo ẹjọ nǹkan tí yorùbá máa ń sọ ń gbogbo ìgbà nìyẹn kò wà applicable sẹ́mi àtọ́. mo ti rójú yẹ mo ti rójú yẹ. thank you. Ah, ah, ẹ ríran ọwọ́ wọn ti yí bóbó. kí i'm appreciating you. ẹ ẹ ẹ take it easy. thank you. take it easy. thank you understand no no no ẹ má wọrí ẹ má bò rárá síbẹ̀ ti bọ ọkọ lọ́wọ́ ẹ ti bọ̀ wá lọ́wọ́ pọ̀ nìyẹn bíbí gbogbo wọn yẹn ń gbóná ni. kí ló dé. wọ́n jọ ọmọkùnrin kúrò jẹ́ ráyè dáhùn àlejò mi lọ ẹ̀mí sálákúnlé kí ni nǹkan tẹ fẹ́ gangan. gbogbo nǹkan tẹ bá ti fún wa náà làwọn. ṣọlá fi mí sílẹ̀. Hmm. ṣọlá mi ò láì fi mí sílẹ̀.